It's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. Stress, gbogbo ẹni ẹ sọ́hun kí n káàárọ̀ káàgó mélòó ṣì ń dára tí n bá wá jí ẹ ṣé wàá kí mi káàárọ̀ lójú ìṣe gbé gbogbo ẹnu ẹ sọ òun tó má bínú. fẹ́mi má bínú ìwọ gan má bínú. láago mẹ́wàá àárọ̀ kéèyàn sì máa sùn nínú ilé obìnrin òun sùn láago mẹ́wàá jọ abọ́ tó wà ní kíchìn yẹn ṣọ́ máa fọra wọn ni. èmi ni kí n kó gbogbo aṣọ síta gbogbo towels gbogbo everything tó yẹ kó kọ èmi ni kí n kó síta kí n ṣábẹ́ sókè kí n bẹ̀rẹ̀ sí ní ìfọ̀ àbí ẹyin ọmọ yẹn ṣe bàjẹ́ báyìí náà èmi kan tí mo gbà ẹ́ sí ilé mo ti jí mo ti wẹ̀ mo ti túnra ṣe mo ti wá nǹkan kan tí màá mú ṣe nínú ilé ìwọ wà níbà yìí ó fẹ́ sí níbà yìí ó ń sùn kálẹ tó ṣẹ́jú péré nísìn wàá bẹ́ wọ kitchen wàá lóun wá nǹkan tó máa jẹ jọ ṣé ìwọ òkò tí ẹ fẹ́ useful nínú ilé yìí tí ẹ ò fẹ́ useful rárá ò fẹ́ ò fẹ́ wúlò fún mi rárá. bẹ́ẹ̀ ni ẹ sọ wọn ẹ̀rọ ìbínú bá máa lọ ṣe é sìn you know you disappoint me honestly i am highly disappointed in you. èèwọ̀ ah, lọ́n ǹjẹ́ màá lè jèrè ọmọ yìí báyìí ṣé màá dẹ̀ lè jèrè ẹ báyìí olúwa ṣì ń dára. so gbogbo owó tí mo ná lé ẹ lórí bí gbogbo ẹ ṣe máa lọ down the drain nìyẹn ah èmi gan ò ní gbà fún ẹ i will not open my eyes and allow my sweat to be wasted never èyí ṣọ́ọ̀bù òṣì three good years o ti ṣetán ní higher institution sí three good years o ò wáṣẹ́ o ò ṣí ṣọ́ọ̀bù o ò ṣe hairdressing o ò ṣe ibiri fashion o ò ṣe anything o kàn ń sùn òun jí òun jẹun òun fẹ̀ òun fẹ̀ lé everywhere sí mi lọ́rùn kalẹ̀ tó ṣẹ́jú pẹ́ńsì wájá scarf mórí wà lóun lọ church àbí wà lóun lọ church wo let me tell you something young lady mo ń lọ shop nísìn kí n tó dé I want this entire house spec and clean kò ti tún everywhere ṣe kò ti sún oúnjẹ ẹlẹ́dẹ̀ mi else oh you know me Abi, ó gbọ́ àbódà wọn ah okay very good sit down there. pastor ó ti sú mi ọ̀rọ̀ ilé ayé mi ti sú mi tí gbogbo nǹkan ṣe wà fún mi látijọ́ bẹ́ẹ̀ náà ló yí wà kí ló dé wàhálà ẹ̀ ti ń pọ̀ jù. Oh. broda Bámilóyè Lucas pastor ẹ̀yin kọ́ ló yẹ kí ẹ máa sọ̀rọ̀ báyìí torí ah, ah, ṣé bí onígbàgbọ́ lẹ pera yín ìgbà táwọn bá ń sọ̀rọ̀ báyìí àwọn tó wà nínú ayé tó wà níta kí lè fẹ́ kàn sàn Eh? Ah, Pásítọ̀, ọdún mẹ́ta lélẹ̀ tí mi ò rí iṣẹ́ lọ. Àti jẹun gan-an ó dìṣòro. Pásítọ̀, níṣẹ́ ló dàbí I'm tired. Brother Bamilóye Lucas. The God that we serve answers prayers. Àdúrà tọ́lọ́run ò ní gbà àwọn èèyàn àti ẹ̀yìn wọn ti ṣe rárá. The moment we open our mouth to pray to him, ó ti di dandan Ọlọ́run ti ṣe. As a Christian, where is your faith? Be steadfast with your faith. Okay, ẹ eh, mo máa fẹ́ ka wo Hebrew ten twenty three ká gbọ́ nǹkan tí tó sọ. okay actually mi ò bá kóńtẹ̀ off hand but I really want you to read and say that I'm not just saying things for saying sake. ten twenty three. yes. ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú sísìn láì ṣe méjì nítorí olóòótọ́ ni ẹni tó ṣe ìlérí. torí olóòótọ́ ni ẹni tó ṣe ìlérí ẹ gbìyànjú ẹ nígbàgbọ́ pé it is well. ṣé ìyẹn ni pé kí n má sọ̀rètí náà pé gbogbo nǹkan yìí máa dáa. oh thank you lord thank you father thank you son thank you holy ghost. ah èyí tí ọlọ́run jẹ́ kémi rí tó fi hàn mí nínú ìran tí ọlọ́run fi hàn mí bọ́ọ̀dà Bámilóyè Lucas iṣẹ́ ńlá lèmi rí níwájú yìí ẹjọ́ ẹ má sọ ìrètí nù ibẹ̀ yín ni ẹ má sọ ìrètí nù ẹ nígbàgbọ́ wípé ó ti dáa and so shall it be in Jesus' mighty name. ẹ kó tó di pé ẹ máa lọ ẹ jẹ́ ká gbàdúrà. ṣé mo pẹ́ mi expect kó máa wá pàṣẹ mo sọ fún pé báà ní bọ̀ nínú mi rí lè ní wá. kí tí mo ní wá kò sí reason tí mo ní wá náà ṣé torí pé mo jẹ́ Christian ìyẹn wá ní kí n má lọ bá and moreover ṣé mi ò lè wá sí dubai ni ìwọ ṣáà ni mo wá rí kò ṣe pé mo wá ṣe nǹkan mi àbí mo wá ṣe nǹkan mi. wọ́n ìwọ ló mọ̀ báwo dé wá ní ọ̀rọ̀ ṣẹ́. Ah, wo nǹkan tójú mi rí lé ni ò dà ọ́ mo rìn rìn rìn rìn mo ríṣẹ́ mo lọ sí everywhere tí mo mọ̀ táwọn èèyàn tún sọ fún mi pé kí n lọ mi ò ríṣẹ́ o wò ó kò í sì nílùú yìí o tó bá tún máa ríṣẹ́ ọ̀tọ̀ nìkan tán máa máa fi lọ ẹ́. nǹkan mi nǹkan mi bí kíni. wo mi ò mọ̀ o mọ̀ nǹkan tí mò ń sọ. Ah a yẹ kó o gbọ́ àwọn máyàbá ẹ̀ ṣe gbogbo nǹkan tó fẹ́ kó ṣe kó sáré ríṣẹ́ tiẹ̀. my darling you need to use what you have to get what you want. if not ṣé gbogbo credentials certificate òde tó ń kó kiri ọmọ bẹ́ẹ̀ sweep under the carpet wọ́n rán ẹ̀ bẹ́ẹ̀ ni kò fà àwọn máyàbá ẹ̀ kó gbé gbogbo ẹ̀ sí wọn kó bá wọn ṣeré ṣé òun wá ẹ̀mí ni. Ah, ah. ṣé o ti gbà wípé i'm a devoted christian hmm. and moreover mo ní fiance so what are you talking about. àbẹ̀rẹ̀ ọlọ́run mọ́dá mary ah. babaláwo lèmi devoted christian yẹnyẹnyẹnyẹnyẹ gbẹ̀yìn wọn kọ kí ló ṣé kò ṣe pé ìwà àti bọ̀bọ̀ yìí ẹ̀hẹ́ jẹ́ kí n ṣe ẹ̀bùrẹ̀ lọ́wọ́ ẹ̀ you have a fiance you are a devoted christian ìwà àti kí lórúkọ boyfriend yẹn náà ṣé ẹ̀ kì í. ìwọ ló mọ o ìwọ ló mọ èyí tó ń sọ but the truth is ti máa sọ fún ìmọ̀ pé ò ní hmm. but ibi tí èèyàn ò sí ọlọ́run wà ń bẹ hmm. honestly now. Hmm. so ojú àlàsàn pé ẹ̀ mo máa wà celibacy ní ti marriage. àti ẹ jẹun celibacy àwọn bá mi ṣe ń bẹ test ẹ tó bá dẹ̀ fẹ́. ọ̀rọ̀ oúnjẹ kan ló ń ṣe mí dáre jẹun kó sáyé mo gbà tó bá rí iṣẹ́ bẹ́rẹ̀ sùn. ọlọ́run mo gbọ́dọ̀ má tètè ríṣẹ́ o torí àti mi bọ̀ ọrùn mi báyìí ni wọ́n wà tí máa dúró sílé wàhálà wọn á ní mò sùn ju o kò ti lè jẹun ju mi tẹ mú jẹ mélòó tí mo jẹ. jẹun wọ́n ti máa wà ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n kò tó mi. rí pé sáyẹ̀nsì lóye nídìí ẹ̀dín kọ́ra practice wa ẹ̀yìn bá dẹ̀ ti dé tipẹ́ o wọ́n tẹ bá rí traffic tó wà lọ́nà ẹ̀rù ó pọ̀ gan-an ẹ̀ní dẹ̀ nìkan practice wọn dẹ̀ fún ìlà sílẹ̀. Shut up! kí n tiẹ̀ fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ yẹn gbé ẹnu ẹ gbé ẹnu òṣìṣẹ́ yẹn sọ́hún tótótótótótótótótótótótó kí ló sọ kánú robó bá sọ̀rọ̀ kí ló sọ tí ò dùn mọ́ ẹ lẹ́nu àá ṣì ń dára ní abẹ́ imú mi o dẹ̀ ìgbójúbóyè o dẹ̀ ń rin ìrìn kúnrin o dẹ̀ ń rin ìrìn o dẹ̀ ń rin ìrìn yamayama ìrìn ìdọ̀tí. rárá o irọ́ o. irọ́ ni kí ni tálẹ̀ tó ń parọ́ ìwọ àti tálẹ̀ tó ń ṣe gbogbo yẹn ìwọ àti tálẹ̀ tó ń ṣe pé wọ́n parọ́ ah okay so now you're bold màá máa sọ̀rọ̀ wọ́n náà máa dá mi lóhùn right. Ah, ìwọ ọmọ yìí kí ló pa ẹlẹ́kùn kí ló pa ẹlẹ́kùn ṣé mo fọwọ́ kan ẹ̀ ni ṣé mo fọwọ́ kan ẹ̀ ni tó ń ké. Hmm. ọmọ ẹni ìbájọ ní àbájọ ọmọ ẹni ìbájọ ní àbájọ so ládùúgbò gbogbo owó tí mo kó yí ẹ lórí kó lọ sí higher institution kí wọn náà lè jẹ́ èèyàn ní society kó lè bá àwọn ẹgbẹ́ ẹ dọ́gba nǹkan tó fẹ́ fi san fún mi lélẹ́yàá bíi ẹ́ eh? nǹkan tó fẹ́ ti sọ fún mi lélẹ́yìí kí èmi tiẹ̀ wá ti mọ̀ kí n tún kó gbogbo owó yẹn kí ló fi ra ẹ̀rọ ọlọ́ta síwájú ilé ó dẹ̀ jẹ́ méjì mẹ́ta márùn-ún lówó mi ká má ṣáà máa pa owó lójoojúmọ́ owó àmà wọlé fún mi àti ìtọ́rẹ̀ ìwọ wá gbégbá ìrìn kan ẹ̀ wá rèrè ń bẹ̀rù èmi jókòó síbí mò ń retí ẹ á tó dé ó lọ kẹ̀kan ni á tó dé ká lè lọ bí sílé ká káwọn ọmọ wọ́n rí ìwé omi lọ fámílì ayé ọlọ́mọ kan tó gbé jáde lẹ́nu lọ àmì ìṣe kẹ́rẹ̀ ló ẹbí tó bá rí tó gbà just go. pé ilé yìí ló lè ti rìn ìrìn àjò àti ìrìn àjò ọ̀dọ̀ lè ti rìn ìrìn fún ọjọ́ oṣù. ogun tí ó tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó o bá lè ṣe ni kó o ṣe kó o dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. bóyá mi stress. báwo What are you doing here? Because I wù ẹ lọ́sàn. Bọ́tọ̀ um, lẹ́sẹ̀, lóòótọ́ ó yẹ kí n ṣe wá school because àlẹ́pẹ́ bẹ̀rẹ̀ exam Uh huh. If you kí ẹ bẹ̀rẹ̀ exam then you are not supposed to be here ó yẹ kó wá skul pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀kẹ́ máa kàwé ni. ṣé mi tí mi rówó ra handout lẹ́tì lóun textbook lẹ́ni kí n máa kàwé. bọ̀dá last week ní school circular wá jáde tí wọ́n náà pẹ́ bẹ̀rẹ̀ exam mi ò tí ì sanwó school ẹni tí ó bá dẹ̀ ti sanwó school kò lè bá wọn ṣe exam sa. Oh, nothing is working in this country nothing àtàrà ni mo ti forí jágbó lọ tí mò ń pín CV káàkiri tó bá débí wọ́n ní vacancy tó bá dán wọ́n ní vacancy níṣẹ́ ló dàbí pé gbogbo wọn jọ ṣe mítìn kan pé graduate tó bá ti ń wáṣẹ́ ò wọ́n gbọ́dọ̀ fún níṣẹ́ i'm tired. right now i don't know bóyá bóyá tí n bá wẹ̀ tí n bá freshen up tí orí mi bá wálẹ̀ you know maybe me and you we can sit and, and talk bóyá we can find a solution to this present situation but right now I have, I have to shower I have to shower first. Um, sister. Hi. Good afternoon. How are you? Sorry. I was just gonna, you know, um, gbogbo bá ṣe wà nínú church I was. Good afternoon. Pardon my manners. My name is um, Folarin Olakunle. And um, I've been seeing you in church for quite some time, and I must commend you. You are wow, <laughs> really. I, I'm full of personality again, and apart from that, your voice is it's melodious. You know, that's because when I came, I was in church, and I was like, oh, what's so spectacular about your church and all of that? But later, when I started coming to the church, Mole saw categorically the voice. Eh, it's one of the reasons I keep coming back to the church. I like your person a lot and, and I wouldn't mind if um, I can have your number and then we can we can be friends, like talking terms from time to time and all of that, if you don't mind. Really? Yes, really. You don't mind? Yes, please. I do. Excuse me. No, I don't. I mean no harm. I'm just Sister? Sister Kenny? <laughs> you didn't even tell me her name. That's fine. Sister? Sister Kenny? gbogbo wa la ní reason tá a fi wà láyé gbogbo wa la ní reason tí a fi ń exist má jẹ́ kógun tí ọ lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. kwaya mi stress o. Oh ṣóúnjẹ yìí ò ní dá wàhálà lẹ́ra ẹ̀ ah, èmi ń pa mí. un wá jà mí jẹ́ látijọ́ yìí how ah, ah, eventually àwọn àkọ́fún name? How àwọn àgbẹ̀. Oh. <laughs> this is so nice. ṣo ti rí ìsìn kó tèmi náà sọ lórí ilé at least now wàá wúlò fún mi wàá wúlò fún rẹ especially wọ́n ti wúlò fún mi nílé wọ́n wà gba sálárì nìyẹn kẹ. ah bẹ́ẹ̀ ni. èè o oh. <laughs> olúwa ṣeun ah. i'm so happy that's good. Yà lọ lọ gba oṣù tí mo ti wọ ẹ̀yẹ lọ gba ọṣẹ tẹ ẹ̀jẹ̀ lọ pé Bámbélé àti oúnjẹ kúrò. Father, we declare that we love you. We declare everlasting. Oh, Shindara. Hello, babe. For real? Oh, praise the Lord. I'm so happy for you. So, you Ibu worry, Shansi oh nice nice meanwhile má lọ máa ṣe di ẹ̀jẹ̀ níbi iṣẹ́ o ẹ mo mọ ẹ so kó make sure pé kó má lọ máa múra bí su a máa kan gbogbo àkọ̀pọ̀ mọ́ra bí su yẹn má ṣe yẹn o better o need láti máa look smart at all times alright darling take care i'm so happy for you alright congratulations once again alright darling take care. Wow. <sighs> okay so I'm quite sure that you all are wondering why I called for this impromptu meeting. Okay. For quite some time now, our business development unit has been lagging behind. And that is because we do not have adequate hands. Or we, don't, we do not have enough hands to handle things for us. Um, Oluwato, you know that you are not capable of what you are doing, but we need more adequate hands on deck. And that is why we have employed Oluwashindara Koka. Please stand up for recognition. Hi. Yeah, so she will be working with Oluwatoyin. So Oluwashindara Koka, this is by my right here is Mr. John Okafor. He's our legal advisor. You're welcome, Ms. Oluwashindara Koka. Always on the move. Anytime there's case, but we don't we don't pray to have one. So don't bring one for us. <laughs> and by his side is the company accountant. Then beside her is Juliet Mensah. She's from Ghana, an IT student in this company. And here is a senior colleague of yours. She's also in business development unit. You'll be working with her. She's like a mentor to you. She will put you through everything you need to know about this job. So you need to work hand in hand with her. You understand? So e, everybody, please have your seat. Ah, okay ṣé mo ṣe yẹn tẹ́lẹ̀ ni tí má ṣe yẹn jù ń tó lọ ìdáríjì mi ní ìlú má darí kan ẹ kú gbogbo yẹn kò gbé kọjá lórí mi ẹ̀ lọ pé mi. Zainab, I have told you several times that this is a corporate setting. I'm very sure Mr. Okafor doesn't even know what you are saying. Not everybody understands this language. <laughs> Sorry about that. Okay, you must have met her when you were coming in. That's the company receptionist. So I, I probably you must have familiarized yourself with her. You're going to get mention Rukwe everybody, the project at hand is very important. Our competitors are as well as capable as we are. So when there's competition, you have to do everything to outdo your competitors. You get what I'm saying? Yes. So, um, Oluwatoyin, are you giving me your word that we're going to win this contract? 100% sir. Okay, so please, you will work hand in hand with her. Take her to the field. Let her have field experience. Sir, You know, I always do my best, but she should be up and doing. To really work on them, you have to be calm and at working. Of course, she will. She will. Thank you very much. Thank you, sir. Thank <laughs> you. Oh, Mr. John, please. back Kí ló wá láì nínú èdè? nítorí kan tó gbogbo ẹ̀ pọ̀ bíi rainbow colour ó fine ó fine jọ ó akápò ń ṣe colour combination nílé. ṣùgbọ́n báwo ni ṣe wà pọ̀ báwo ni náà ṣe ní náà ní sùpẹ̀rẹ̀. kámi tó ń hùn. ó tẹ̀ máa ń ṣe gẹ́wì. gẹ́wì ìwọ náà mẹ́ta. Uh-uh. ṣé wàá fẹ́ sọ pé òun ẹni tí mò ń sọ ni ta ló gbẹ̀gbẹ̀ wa kọjá ń sìn I'm talking about that Shindara àbí kí ló ọmọ yẹn ní problem o ah wọlé ó ní ogun kí ló dé ah, wákàtí ọ̀rọ̀ ìdájọ́ ìjọ ń sọ̀rọ̀ ìbáyìí yá ti bẹ̀rẹ̀ sí ní problem kí ló ṣe fún ẹ kí ló ṣe fẹ́ kí ló wà ń gbà ẹ kí ló dé. ọ́fíìsì la wà náà ìtàn nẹ́tìkà ọ̀ láti máa pariwo bẹ́ẹ̀ yẹn. bábí inú ọkọ ẹ mọ̀. I don't like her tó bá ti gbẹgbẹ́ mi kọjá báyìí nǹkan máa feel bákanbákan nǹkan tiẹ̀ láìkí máa rí. Tóyìn lẹ́ni tọ́lọ́ ń dá ìwọ́dẹ́ mi wò like pé kí n ti mọ̀ ti pẹ́ tí lè bá wa ó láìkẹ́ tó ń bá wa i don't like i don't like girls i don't like that so annoying kí ló dé. ẹ bọ mo ṣá like ìwọ ṣá. oh i like you and you know that àwọn tí mi like mọ they know. èmi mọ̀ pé o like me. i like you you like me. ẹ jọ sọfẹjọ ṣe yìí ni láàárọ̀ kùtùkùtù ẹ bọ̀rọ̀ lọ́rọ̀ ìbẹ̀rẹ̀ sí ní sọ ó yá ẹ kó ṣì ẹ kó ṣì bọ́tà ẹ kúrò lọ́fíìsì mi jàre. àǹtí ẹgbẹ́ta mọ́gàn sílẹ̀ ń gó ẹ̀yìn ẹni sùúrù náà ń bọ̀ nù ìwọ láàrin èmi àti àjọ pé àjọ láìkí ara wa mi ò láìkẹ́ wọn náà láì wákàtí ta wà yìí èmi kò tiẹ̀ láìkẹ́ mi rẹ̀ ṣọ̀rẹ́ bá. ẹ mo láìkẹ́ tẹ́lẹ̀ bọ̀ mi tẹ̀ láìkẹ́ wọn sí gbogbo ìgbà gbé likeness mi lọ. ẹ ẹ madam ọ́fíìsì o ṣé wọ́n gbọ́ ọ́fíìsì láti lè. ẹ bọ̀ ibi tó gbé mi sí rè. àná lè lọ síbi tí wọ́n fi <laughs> a sọ fún pé nípa òkú mo fẹ́ wá níbi báyìí. ó yá kí ló fẹ́ kí ló fẹ́. In Jesus' mighty name we have prayed. Rebecca ẹ ṣe rí àwọn èèyàn wa wọ́n máa ń sọ wípé orúkọ máa ń ròyìn wọn ò sì sọ òótọ́ nù because èmi rí wípé olúwa ṣì ń dára nínú ayé yín I must tell you this I appreciate you and I, I appreciate the presence of God in your life each time you sing out there, you inspire me. I must, I mean, that is quite good, quite commendable. It's not my doing, sir. Ah, ẹ̀bùn tọ́lọ́run bá fún yàn, ọlọ́run náà la máa fi yàn. Bó ṣe yẹ kó rí nìyẹn because gbogbo ẹ̀bùn téèyàn bá ní láyé ọlọ́run ló fún yàn and téèyàn bá tún wá ń lò fún tọlọ́run ó tún máa máa dá sí ni. Eh, but most of the youths out there really don't know this. I mean, hardly will you see them come to church for midweek service. They don't. And uh, you can see in your own case, you are working. At least you are employed somewhere and you are working somewhere. You will still take the time, your time, to come to the house of God to worship Him. I mean, that is quite commendable. Uh, I pray And I say it to your life that whatever you touch shall prosper. Ojú rẹ̀ kó wà pẹ̀lú yín. Gbogbo àdúrà tí a ti ń ṣe látàárọ̀ àṣẹmọ yín lára. So shall it be in Jesus' mighty. Ọ̀gá ẹ má bínú ẹ má bínú kí ló tún ṣẹlẹ̀ i'm tired. ẹ má bínú sá mo fẹ́ invite yín fún program kan ní church wa my story must change ní team yẹn in fact ẹ máa enjoy program yẹn gan honestly i believe. ṣe ń dára. ah wonders máa ń ṣẹlẹ̀ ní church wa gan o. ṣé mo sọ fún ẹ pé mo ní story tí mo fẹ́ change. Ah, ọ̀gá story everybody gbọ́dọ̀ change mo mọ̀ pé owó kì í tó lówó tọ́lọ́run bá tún bless ní ju kò sẹ́ṣẹ̀. àtùgbẹ́ lámà adúlẹ̀ sọ wọn ni ká máa contribute one million ká máa san ah, ah. tithe ká máa ṣe kínní. rárá rárá kò eh? kí n ṣe bẹ́ẹ̀ church wa oh Zainab so parí iṣẹ́ yẹn okay all right hmm. sorry hello hello ah oh, sọ fún mi tẹ́lẹ̀ now ah okay I I'll, I'll just pick it up now ọ̀rọ̀ mi yẹ kí mi ò tí kúrò lọ́fíìsì. má bínú pé mo disturb ẹ mo fẹ́ invite ẹ wá fún program kan ní church wa my story must change ní sinmi mo wá really enjoy ẹ gan. I don't get a church program. <laughs> ṣé mo bẹ́ẹ̀ lọ sírò ẹ̀ lánàá àbí mo bẹ́ẹ̀ lọ sírò ẹ̀ níjẹta. mo rò pọ́jọ́ kan náà nìkan máa ń bẹ̀rẹ̀. nìkan máa ń bẹ̀rẹ̀ ó dẹ̀ ní my story must change is there anything wrong with me ṣé mo sọ fún ẹ pé ó ní tí mo fẹ́ kó change wọn ò tẹ̀ tún sọ pé bóyá for better or something my story must, must change. don't you think Your story must change. My story must change. I don't get you. Don't you know I do not like you? Is it until I spell it out to you that I do not like you? Besides, kilo ló me, kilo mi kí kí go go church programs yìí? Ṣé ó pàdé mi lẹ́nu ọ̀nà church ni or what? Ah, ah. But still back in the church, she or èṣù ló wà máa Did he just say that to me? The one girl you ń koja yesha. Can you just imagine Kilo ló fa gbogbo insult yìí? who are you to judge me láti sọ fún mi pé ẹ eh, ẹ eh, eh, tèmi ìbá lọ sílé ọlọ́run ṣé lẹ́sù lèmi ń lọ as in i do not get you ṣé mo bẹ́ẹ̀ rẹ́rìn rí láti yọ tòsí di ọ́fíìsì so why you inviting me kí ló dé kí ló pè mí àti ẹ̀pọ̀ gbogbo hypocrisy máa pín kínní ẹ máa hmm, máa sọ ẹ máa máa sọ bẹ́ẹ̀ èèyàn lẹ́nu bíi pé ọmọ èṣù lèèyàn hypocrisy náà dẹ̀ ni gbogbo ẹ̀ this is an office environment what right have you ṣùgbọ́n nǹkan tó ń sọ ń sọ pé mi lọ sílé èṣù àmọ́ lẹ́tù sọ wípé my story must change story ah! mi kí ni mo sọ fún ẹ bó ṣe story mi oh tell me what is wrong with me the way you're seeing me like this is there ah! anything wrong with me ṣé o dá tó mi ni eh? why to ṣe sọ fún mi pé ìwọ tó sọ fún fẹ́ kí story mi oh change. ọgọ ní sórí o ọgọ wà lé o tó bàbá gbọ́ judo you wanna know what's gonna happen. okay ọ̀gá wa lọ fíìsì. i think it's even better kó gà wá kó wá máa pé corporate establishment lọ sí sọ di church Any Nigerians A command very ń sorry, in a very wrong way ṣé ibi ìbà ìjẹ́bi tó ti ń pín ah. pamphlet. calm down baby please má worry do you have to do you still have more. má bínú o. do you still have more You irú kí ló ń ṣe wọ̀gán ó she ṣì máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn o lífi èlò ìjọ jẹ́ kó mọ̀ ìwà àbòsí ni nǹkan téèyàn bá láìpẹ́ èèyàn máa jẹ́ kẹ́ni èèyàn máa face ẹni yẹn láti sọ You kì í ṣe kéèyàn máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn lífi èlò ṣì wọ̀ láìpẹ́ ṣó láìkẹ́ tó ṣe bí ẹni tó láìkẹ́ ní sí nǹkan tó máa ń ba ẹ̀yin Yorùbá jẹ́ náà lélẹ̀ ẹ̀ ní láìkẹ́ yan ẹ̀ ní lè sọ dojú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe bí èèyàn gidi ṣé wọ́n fẹ́ máa ṣọ́ọ̀bì ẹni pé èèyàn gidi ni ó láìkẹ́ ká dẹ̀ fèsì ká sọ fún straight pé nǹkan tó ń ṣe ikọ̀ ẹ̀ ò dáa ó wá bẹ̀rẹ̀ sí máa ṣe bí ìbọn ṣe bí ìbọn mo lè Mm. After one, we to the family. Papa, you know, I'm cooking. I'm, you know, I like to make friends. And, and, and me, I, I cherish friendship more than anything else. Yeah. Oh! No, no, no, it's okay, it's okay. Just hold on. Let me introduce you to my friend, my buddy of life. Mm. Um, Shindara, meet Folari. And Folari, this is our newest staff, highly committed. Hi, how you doing? Good day, sir. ẹ̀ṣẹ́ júù ah. kí ló dé wó wùlé lè bàjẹ́ kò ń ṣe area sister. the grace of God is sufficient. hallelujah somebody. this baby is adorable. Hmm. ó wọ́n tí nǹkan kan tí mo máa ń ṣàlàyé fún ẹni ṣé wọ́n tí ọmọ tí mo sọ pé mo máa ń rí ní church àwọn cousin mi tí mo ní mo like ọmọ yẹn gan from the way she does her stuff and all of that. you kidding me? this is the lady. Seriously? This is the lady. But let, me be sincere with you. Babe Tonwe. Yeah. She's one of the most dedicated staff. Timothy meet lórí iṣẹ́. Always on point. But mo fẹ́ sọ fún really òrèrè No. bàjẹ́. Ọmọ Ọlọ́run ni church girl Come on, ṣé ọmọ ìṣúná kí wàá máa wá kiri Okay, see, if I'm not gonna ask you for anything again, I'm just gonna ask you for this one favor. Can you please? Give me her number. Please, please, if you trust girl, she. Okay, okay, okay. Let me promise you something. Oh, will get number. I'm okay. We respect you as um, you're, you're my closest friend. I mean, like him and she calling even when it comes to situation like this. To just pay anything more in your office, do you understand? Mm-hmm. So, obìnrin gan ò lè achieve anything bẹ́ẹ̀. I dey tell you fact, Who will achieve anything ojú ọ̀la yóò lè ṣe yẹn. of course fantastic four million two from you two from me. wow okay hold on let me think of a business I can quickly run with the four million. with any business you get island and. No, you are tired of my boss. Okay, uh, I think a poultry business we can compete test run it, microwave test run it, you know, and let's see how it goes. Thank you for banking with me. When ni mo actually draw dé and then you just walk past like orí mi. good evening sir. maybe I could give you a lift or something. Um, ṣé ẹ mọ̀ mi ni stalker. stalker I think I do. Are you stalking me now? I'm not stalking you. Nǹkan tó ń nǹkan tó ń ṣe mí ló ń pa mí bí ọtí and that's you. So <laughs> jẹ́ ká lọ kójò máa pa ẹ́ púpọ̀ jù ọ́ what do you think? Òjò ń rọ̀. Oh. Eh ṣèbórí mi ló máa rọ̀ sí. mo mọ̀ kórìí ẹ ló máa rọ̀ sí. thank you. I was actually waiting for you though. Pẹ̀lú bó ti fáìn tó tún wá fún mi ṣàpẹ́. Gbogbo nǹkan tó máa máa gùn mí tí èmi fẹ́ jẹ́ kí n fi ẹlẹ̀ ló ń ṣe. <laughs> Ó mọ kankan. Babe, wàá wọlé má kó. gbogbo wa la ní ìrẹsì tàfi wà láyé àkókòrójú ah, ẹlẹ́mọ̀ a gbọ́dọ̀ gba visa kà tó di rẹ̀ kí ló ṣẹlẹ̀. ọbẹ̀rẹ̀ hmm, o ṣàmọ̀ pé wọ́n ṣẹ̀ gbà mí síbẹ̀ yẹn hmm. so mo ní láti impress wọn àtìgbà ah, wípé first impression ó má sàgàn. that's true o really need láti express wọn so that wọ́n lè tiẹ̀ promote ẹ very fast àbí so báwo ló ṣe rí báwo ló ṣe rí ṣẹyẹ ṣé òun gbádùn ẹ. mi ò gbọ́dọ̀ parọ́ fún iṣẹ́ yẹn wà òkè gan-an ó kàn jẹ́ pé ó léyàn kan tó ń disturb mi but ìyẹn ò kí ń ṣe issue èèyàn kan ti tọ̀gbọ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà. ṣé not rántí bàbá kan báyìí tí mo sọ fún ọ nípa ẹ̀ mo pàdé ní oúnjẹ kan tí mo ń lọ láti church. ó ó yẹ. ìgbà tí màá resume síbi iṣẹ́ mo kàn find out pé ọ̀rẹ́ ọ̀gá mi ni. mo ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá mi rẹ̀ tí mo gba nọ́mbà mi àṣùgbọ́n ẹ báyìí kò jẹ́ kí n gbádùn pè láàárọ̀ pè lọ́sàn-án every time so mm-hmm. ọ̀rẹ́ tiẹ̀ ti sún mi kàn án. Hello? Mr. Bọ́láyìn. Okay. Mo rò pé mo ti you kẹ́ See, stop wasting your time. I have a fiance. Okay? Ah. I'm not paying. Come, babe, come on. <laughs> Don't talk to people like that báwo ló ṣe máa ká nípa ẹ oṣù mọ ẹ tó ṣu ni ó mọ bóyá bọ̀bọ̀ ẹ ní good class fún ẹ. you like that it's wrong. wo ah. ọlọ́run wá kí ẹ káàkiri i just love you all over again. Ah! ó máa ní brain you are very brainy and intelligent. ṣé o rí mú sí márùn-ún wípé irú ọ̀rẹ́ wo lẹ́ ń bára yín ṣe tẹ̀kí bára yín sóòótọ́ now it's clear to me kó o má bà á sọ̀rọ̀ òun ló yẹ létí dídí ẹ tí kì í wà ní etí ẹ. yọ kí ló kọlu ẹ náà kí ni kòtò kí ni kí ni tó ń jó ẹ lọ́wọ́ kí ni tó ń jó ẹ lára. kí ló ọmọkùnrin yìí gbà lọ́wọ́ ẹ tó ti ẹ̀jẹ̀ fún ní jáàmù ẹ̀gbọ́n tó sọ. bẹ́ẹ̀ni báwọn. you love bami lóye kí ni wọn náà bá fẹ́ lọ. ṣé love ni mo fi rẹ́ǹtì lè yìí àbí lóògùn ló fi rán ẹ lọ sí yunifásitì tó fi rí ẹ tó fi dá lójú ẹ báyìí jọ tẹ́bí bá pa ẹ́ ṣé lọ́ọ̀bù ló máa gbó sínú abọ́ tó máa máa torí mò ń sọ̀rọ̀ sí ìwọ́n sọ fún mi pé wọ́n lọ́ọ̀bù èèyàn kan. mo rò tó kò ṣe ká ìsinmi wọ́n bí báyìí torí èèyàn máa yé ìsinmi kan wọn àti ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ò yé yàn tó kò ṣe ká ìsinmi ṣe blood oath. àbí dòkó ó máa kú ni torí ó máa ṣì gbogbo wa ní reason tí a fi ń exist má jẹ́ kó ogun tì ọ́ lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó bá lè ṣe ni kó ṣe ojú ẹ tí mo wọ yìí ó rí bákan there's no smile on your face are you okay. ìgbà tí mò ń bọ̀ ni Rónkẹ́ pè mí ó ní wọ́n ti transfer àwọn láti kó lọ sí Àbújá. okay i mean is that not supposed to be good news wípé wọ́n transfer láti kó lọ sí Àbújá. I mean, you're supposed to be happy. Our work is taking our places. And Abuja, ilé owó Abuja now, show money. Ah, inú mi I'm happy for her, but My máa mi go. My career kọ́rẹ́ kan money. mo ní nìyẹn. Eh. So torí pé wọ́n transfer rẹ̀ láti Èkó lọ sí Abuja nsìn, you're not happy. So what about me? <laughs> eh? ìwọ náà mọ̀ pé nǹkan tí mo mí nǹkan nìyẹn nǹkan tí mo mí nǹkan nìyẹn máa má tàn sí another thing ṣùgbọ́n. Oh, anyways let me tell you this do you not worry. yóò ọmọ ẹ wá máa tún lẹ bẹ pàdé ah, kí ló ń ṣẹlẹ̀ náà. ah i'm good o iṣẹ́ ò fi bẹ́ẹ̀ wà hectic na in fact site la lọ ní gbogbo ẹ̀. oh that's good that's good that's good. Um, <laughs> mi ò rò pé o expect mi tẹ́lẹ̀ you. ni it's not my league I wasn't supposed to come today but. I tried to call you a couple of times but ìgbà tí nọ́mbà yóò lọ ni mo ní kí n wá fúnra mi kí n lè rán ẹ létí pé ọ̀la ni interview yẹn. ah look at him ṣé pọ́sìkì gbàgbé interview mi láéláé mi lè gbàgbé. Ah, ó bẹ́ẹ̀ ta kó má gbàgbé o and John torí Ọlọ́run tètè dé lọ́la o torí mo ti bá ọ̀gá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀. So I beg you, ma, disappoint me. Oh, okay, that's that's a good one. Mm, ma make sure pé mo tètè dé. Ma ye tètè be láàárọ̀. Mi ní jẹ́ kí Sundara sùn ọ̀dọ̀ mi. Kó má dé pé ma lọ gbàgbé sùn lọ láàárọ̀. Ọwọ́ mi rè lókè, èmi ò mọ̀ ń pa yẹn. Tèmi ni pé tètè dé bẹ́ẹ̀ lọ́la. Ó mọ bó ṣe jẹ́, ó mọ bí iṣẹ́ yìí ṣe o. Má worry, ma worry. Come baby. Okay. Afa, ah, kí ló wà ń lẹ̀? Kí lẹ jẹ kù? Ọmọ bẹ́ẹ̀ fẹ́ jẹun. Ẹ eh, ṣé máa mú gàrí tí má dà wọn àbí. babe èmi kẹ ẹ ah, àbí kó máa tẹ fóònù ẹ bìtì. àbí ní kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan tí mo fẹ́ pàkíyèsí sí. èké ìbìdú kí ló dé tata south africa every now and then tọ̀tọ̀tọ̀ ṣé kò sí. Ah, ṣé o wà interested ni àbí o kì í ṣe partner mi. o ìyá máa bẹ̀rẹ̀. Ah, o mèrè rárá ni mo gbọ́ ṣàlàyé ọ̀rọ̀ ọmọge ọ̀sìn dára ẹ̀ ni ṣé o feel pé approach ẹ ti ń fẹ́ máa cause imbalance ní company yìí i mean our presence is quite i don't know. imbalance. yeah. do me my by Have you not noticed pé our approach to our client is quite unethical? Báwo ló ṣe máa ń get gbogbo deals tó máa ń get yẹn? I mean, ó máa lọ jẹ́ pé desperate moves ló ń lò. And you know that is against our company policy. Mm, really? And if we are not careful, only then teenage company wa. Hmm. I think it's something we should all think about and to buy way gbogbo àpapọ̀ lọ́jọ́ ló máa bá àwọn to jọ̀gà our ní ká explain you get. it? Hmm. Ah. So Tóyìn òótọ́ Yeah. To buy bá way, pé nípa ṣídá rẹ̀ ah, ọ̀nà ètí kàgọ̀ ni. Oh, bẹ́ẹ̀ eh, rẹ̀. Eh, because mo notice pé àgbà tó ti dé company wa hmm, tó bá dé láàárọ̀ i care everybody i mm-hmm. ṣàdúrà for everybody mm-hmm. adéníkè o notice pé gbàtọ́ ọmọ yẹn ti dé àwọn clients wa ti increase unethical àbí kí ló pè wé nǹkan tó ń. ká ló pe ẹnu ẹ sọ̀rọ̀. wọ́n ń pe gbogbo ẹran tó níwò ìbí náà yọjú ta ló pe ẹnu ẹ sọ̀rọ̀ àbí èmi àti ẹ ọlọ́rọ̀ ni ṣá máa ń gist tẹ́lẹ̀ ṣé bí ọ̀rẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀. ẹ bọ ọ̀rọ̀ kọ́pìnì mi. ìgbà tó wájú ọ̀rọ̀ kan ṣé mo fèsì. ó dá ọ́fíìsì mi lẹ wà. ó ti parí gbàgbé ohun ṣó ṣe. unethical unethical ọ̀rọ̀ àwọn nǹkan náà àwọn alábò sí i ṣàfi kí àfẹ jọ ẹjọ́ ẹjọ́. mistress, oh, choir mistress. Báwo ni oṣù wà pàǹtí ẹ? Ọmọ dáadáa. Ọmọ dáadáa bíi iyán. Ọmọ dáadáa èmi. Ẹ mọ̀ mú gàrí. Ẹ mọ̀ mú gàrí ń tèmi. Ah, kí ló dé fọ gàrí? It's gonna be fine, I'm sure. Bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀, iṣẹ́ ọwọ́ rẹ̀ ni bàbá mo dúpẹ́. Bẹ́ẹ̀ mi, ilé ìtẹ̀ bá ọ̀rẹ́ dé yìí láì ṣe pààyàn mástà. Kí ló ṣẹlẹ̀? Mo ti ríṣẹ́. Mo ti ríṣẹ́. Oh my God! Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ẹ̀gbọ́n mi, èmi hmm? ò mi ò mú gàmúdí stop gà látẹ̀lé lọ. Àánú má gbé gàrí ẹsẹ̀gbẹ́ kan, sórí gàrí lè, O máa parí ẹ̀ fine oyè máa ma jẹ chicken wàá ma jẹ salad but for now má ti waste owó. Eh, God is good. ẹ ò ṣe tí wàá sọ fún wa àti no ìwọ ni mo kàn sọ fún but you do something for me right now wàá sáré gba owó yìí bá mi ra card wá pé yẹ kí n pè Sindara kí n jẹ́ kó o ah, ṣe ìdílé. a máa celebrate rẹ̀ dà. no báwo rẹ̀. a máa celebrate rẹ̀ dà. kọ́kọ́ lọ ra káàdì fún mi ọmọ gàá idó pẹ̀lú ilé wa àfi ló tó bá kàn ń mímu nìkan hmm. ni mo máa fi sẹ́nu. dandandandan so fi ṣúgà sí. ẹ bá mú ẹ bá mú ẹ ṣá máa mú tọ́jú tó dé o. ooo kò sí ṣúgà lu gàrí nà ọ ẹ gàrí yẹn náà ló tètè fẹ́. broda Bámilóyè ah, it is rather unfortunate wípé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ṣẹ́rí nígbà míì èèyàn máa ń ro nǹkan míì tó jẹ́ pé èyí téèyàn wá lérò rárá ọlọ́run á jẹ́ kó affect èyí téèyàn ń rò but èmi á kàn rọ̀ yín wípé faith yín ìgbàgbọ́ yín ẹ jẹ́ kó dúró ṣinṣin kó jẹ́ your strength kó jẹ́ agbára yín ṣe ti gbọ́ have a resolute and unshaken faith. Pastor. Yes, brother Bamiloye. Last time, mo wá sọ́dọ̀ yín, ẹ sọ Oh yes. Things will change for better for me. That was the vision that I saw then. Yes, sir. My difficult moment is over. Babosa. Accident. Accident with the financials. Look at me, look at, look at my situation. Ṣe rí bí Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nígbà míì nǹkan tí ó fi jẹ́ pé unquestionable God là ń serve nìyẹn òun ló yé I mean he does things the way he feels like and èmi kàn mọ̀ wípé dúndùn lọ́sàn so máa so it is i mean òun ye, yé ọlọ́run ló yé but anyway i can assure you that the seven million naira tó ń sọ pé require fún surgery so that you can walk again in a miraculous way my god the god that i serve will provide honestly you will be amazed in a miraculous way seven million yẹn máa yọ. it will do it don't you have faith no your faith is enough to make it happen. Ah, ó máa ṣẹlẹ̀ ṣe wá rí ẹ má bọ́dà nípa owó treatment yín látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ up till date èyí jọ ti sọ nínú ẹ̀ and uh, we will make sure that We foot the bill títí di ìgbà tí ẹ máa fi lọ fún treatment abroad. thank you sir. in fact uh, sister Rebecca ká ní ìjọ ní owó yẹn lákàùnt ni ah he a good member good church member ó yẹ ká sanwó so continue to pray to God shall we pray before I go now. Father, in the name of Jesus. Má jẹ́ kógun tí ó tí kò yẹ kó lọ. Kó má bàa regret Ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀. Ọlọ́run tó máa ṣe o. Choir mistress o. Oh. Quiet mistress, oh. Quiet mistress. Hello, fóònù yẹn ring látẹ̀kọ́ náà. Ebi kó tí mo wà nulẹ̀ mò ń gbọ́ tí fóònù yẹn ring léraléra persistently o ò gbé ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́. Ah, mi ò gbọ́ o. Ìwọ ò gbọ́. Ẹni tó ń pè mí rè é. Ẹ wo mi ò rí ti ẹ̀rù. Ta ló ń pè é? Fọwọ́rìn. <laughs> ẹ gbà mí ẹ mà gbà mí kẹ ẹ jọ kí ló ń tú ẹ lọ́wọ́ gan-an pàápàá sì dára tó lè pè kalẹ̀ kí ni ìtàn náà nà orí èèyàn tó ń kú fún ẹ torí tọrùn báyìí ìwọ́dẹ̀ ní rárá o dẹ̀ rán rí mọ́ pa gbà kí Bámilóyè ìjìṣà jọ kí ló wà lára Bámilóyè wọn. ìwọ lọ́ọ̀bù ẹ̀ àlọ́ ògo gẹ̀ẹ́tì ara ẹ̀ ọlọ́run má jẹ́ ọ gẹ̀ẹ́tì ẹ bó ṣe wà bẹ́ẹ̀ yẹn tó bá yá ọmọkùnrin yìí á rọra pa kan tó láti rí pálá ní nǹkan ṣe nìyẹn á wá wá ẹni tó ní nǹkan ṣe á wà súnmọ́ wájú ṣùgbọ́n you know my prayer for you ọlọ́run má jẹ́ o pàdánù lọ́nà méjì o àbọ̀mọ̀ torí mi ò rí ìkọ̀kan lára bá mi lójì tó rọrí mọ́tò fẹ́ kú sí yìí mi ì rí ìkọ̀kan lára ẹ̀ àbí ti yọ ṣòtúbọ́ tó kọ síbẹ̀ kó máa dúró de bá mi lóye fún pàdánù ẹ̀ hmm. possible, but what will the meeting be about though? Okay, I'll, I'll send it to you right away. Is this for real? <laughs> okay. I'm gonna text you the address and see how it goes. One minute. do? Wow. Okay. Oh, God's visitor. What do I who this visit? <laughs> Can you please stop all the sentiments for a second? Please sit down. Let me just say it. Please sit first. I'm so happy to have you in my house. Give me a moment. Um, okay, so you don't know how happy I am to see you in my house. Thank you. <laughs> Thank you, it's fine. Thank you. So, what do I hold this visit? Money got me fair buying so. I'm all ears. I know you're a very successful businessman. Yeah. With so many companies attached to your name. <laughs> Go on. Okay. Yeah. My friend suffered broken leg from an accident and he requires 7 million for his surgery. Mm. <laughs> So, how do I come into this? Yes. Can we loan me the money? I'll pay you back instrumentally. I promise. You want me to loan you 7 million so that you can use it to go treat another man. Nígbà tó mọ bí mo bi and you know how much I care about you. Yeah, yeah, I know it's hard, but if you really love me like you say and you care about me, mo fi pa happiness mi Kumata. Hmm. After all, I can't marry two men. Mm. You're right. I truly care about you. And your happiness should actually come first. Come on, God. Tomorrow, If I am going to loan you that money, it will be on one condition. I know you want my body. <laughs> Come with me. Please come. Come. There is nothing to be scared about. Just come. you're going to be posing nude for me to do your hard work. And then you can have the 7 million. More like a business deal. Amy. Yes, babe. Post nude for you? Mm-hmm. <laughs> you must be joking. No, I'm not joking. I'm being serious. <laughs> okay? ṣé o fẹ́ jẹ́ kí n lose bet yìí ni ah hi okay okay the vulture is a patient bird so I'm gonna wait I would wait. <laughs> Oh! thanks to God ẹ eh? Ọlọ́run la mo máa dúpẹ́ fún What's the problem a master later ó dàárọ̀. No more pé mo ti mí sùn ṣáà tètè good night. Oh. sì máa dáa. kò sóhun tó ń bọ̀ lókè tilẹ̀ ò gbà. just keep your head straight. it's gonna be fine I'm sure. just Hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. What's wrong with this guy now? Apart from me. Sowonpe she is a very decent girl o ti ná gbàrà o ti ná gbòòrò o wá fẹ́ fàbọ̀ sórí ọmọ yẹn àbí. see I know she is decent nǹkan tí mo dẹ̀ rí lára ẹ̀ tí mo fẹ́ fẹ́ nìyẹn nítorí ó níwà ni I'm not so crazy about her beauty really who going for beauty but ó níwà nǹkan tí mo ṣe fọ́ fọ́mọ yẹn nìyẹn and I really want her I'm so serious about this. <laughs> wait wait Folari, are you seriously telling me that you are seriously in love? Oh boy. It's not funny. well, let me tell you something. This babe is a church girl. Very decent. Like your normal self. Wọ́n obìnrin mi síwájú. She must sọ̀rọ̀ eléyìí for ẹ lánàá? nsọ̀rọ̀ ilé ìfún ẹ lánàá the truth about it is mo ti fọ́ ọ̀fọ̀ mọ́ yẹn. sí ó ṣì ń ó ṣì ń rí bákan lára èmi gan fúnra mi pé èmi èmi ìkókó ajégunjẹran tí táwọn ah, obìnrin ń lé lójú méjèèjì back and ah, ah, really ni mo wá rọ́ ọmọbìnrin kan ni mo ní mo fọ́ fún and i'm and i'm running after her ó dẹ̀ ń ṣe mí bó ṣe wù mí. Eh, eh, can you imagine forget it i am mo fọ́ fọ́ mo i am in love with that lady. I want her. Guy, wake up, wake up. <laughs> Kí ló ṣe náà? Ah, ah, what's wrong with you? Trust me, my love ọmọ my Mo love ọmọ yẹn. Jokes apart, mo love. See, she's no go area. Honestly, just let her be. It's sad. It's sad, but bó ṣe ń tiẹ̀ bó ṣe ń seriously getting me upset. I'm just gonna let her be to go on way, but. Sir, don't call her again, please. Just leave her alone. Love her, boy. Love, love. Abu máa èmi ò sí nímọ̀.

crazy though ìfẹ́ ń ṣe rẹ̀ lóòótọ́ ló máa you slept well? Yes, I did. Yeah. What do you want for today? I'd love to go to the beach. Just to go to the beach? Just that alone? Yes. What would you love to eat this morning? Yam and egg. Oh, yam and egg. Have you told the cook about that? Yeah. That's cool. Okay. So, make sure. Oh. Sister Rebecca. Ah, uh today. How are you? I'm fine. Thank you. Uh, sorry. Song, you, you can go and play. Okay? Okay. Yeah. Sister Rebecca. Sir. Ṣé wà okay? Ah, ọmọ yìí ni mo kí tó dá mi lóye last time tí mo rí. I I ló <laughs> kàn everybody. Uh, actually, the mistake a whole lot of people are making ni pé wọ́n mọ̀ pé tẹ́ bá tiẹ̀ bí ọmọ sọ̀hún yẹn you let them understand wípé a ní àṣà àti ṣe láti ibi tí àwọn òbí wọn ti wá. Eh, at this age now ó ti di pé ó ti ń gbọ́n ó ti dé time tó yẹ pé mi gbọ́dọ̀ gbé wọn wá sílùú kan wà ní nàìjíríà kan kọ́ ìṣe àti àṣà wa so that by the time tó bá padà á yàtọ̀ ó yà mí lẹ́nu wípé ọmọ mi you won't believe it tó bá máa kí mi sìn ó máa dọ̀bálẹ̀ ni àbúrò ẹ̀ gan máa kí ìyẹn ó máa kúnlẹ̀ ó máa kí mi ó máa kúnlẹ̀ nígbà tó ń wà lọ́run tí n bá lọ bá wọn lọ́run hello dad hello dad hi dad ṣé ṣóyè yín. okay that's good that's good. Ah. so a gbọ́dọ̀ kọ́ wọn a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ root wọn a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ wípé bá a ṣe ń ṣe nílẹ̀ ibi tí àwọn òbí wọn ti wá nìyẹn. God bless you. ẹ fà ẹ o pásítọ̀ yín mo wá rí o. ṣé kò sí ṣá. bá mi lóye ni o. ẹ́ kí ló ṣe broda Bámilóyè. ẹ wò Bámilóyè láàánú tí mo lọ wò lọ́sibítù ṣé Bámilóyè fẹ́ para ẹ̀. ṣé bí onígbàgbọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ tí òun dáríjì láyé tó jẹ́ pé ó wà grievous jù ó ní kí onígbàgbọ́ àbí ẹnikẹ́ni kó gba ẹ̀mí ẹ̀ ẹ̀mí tó jẹ́ pé tó bá ti yọ kò lè rí dá padà. Ah. kí ló ń wá sọ pé ó dé. ọ̀rọ̀ owó tá a ṣe ń wá iná ni owó àbọ̀dá gan owó sọ́jú ẹ̀yẹ kò àtẹ̀mọ́ a ní hopes anywhere. sista Rebecca sherry ó ṣe wá láàánú wípé ìjọ pulse wa wà buoyant enough láti wípé ká support wọn ṣùgbọ́n à ń support wọn pẹ̀lú àdúrà nínú ẹ̀mí à ń fàdúrà jagun fún wọn all I know is ọlọ́run tó dájọ́ ẹ̀ tó gbẹ́jọ́ ẹ̀ kalẹ̀ tí àwọn dẹ̀ jẹ́ ọmọ ìjọ ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu God will provide. wọ́n á rówó yẹn wọ́n á lọ what I'm saying is light at the end of the tunnel okay eh, ṣe bí ẹ̀yin nígbàgbọ́ ṣá hold on strongly to your faith Okay? I will make sure that I go to the hospital and I will talk to him. No, ah, nǹkan ẹ̀ṣẹ̀ ni, ah, okay, eh, eh, èṣù ń dọdẹ nìyẹn, èṣù ń gbógun, but we shall conquer. Ẹ sílẹ̀ ẹ̀ kí Israel. mistress. Oh, oh, oh, oh she máa dá. Kò sóhun tó ń bọ̀ lókè tilẹ̀ wá. Just keep your head straight. It's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. You decide to agree to the deal? How long would it take you to paint me? You should do that in less than 30 minutes. <sighs> but please, I can't go stuck naked. Can I at least wear something? Or at least even use a towel? How do I defend it against a nude painting? He's got a nude painting, so if you're putting on anything, it doesn't work for him. That is how far I can go, Mr. Fulani. Please, Ejo. See, this is business. This is a deal. The only thing I can do is maybe make you wear a bikini or um, or a swimming suit or something. But kò sí yàtọ̀ nínú ẹ̀ àti bikini the swimsuit kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀. That's the best I can do. Make a decision, Tori, because it's time already. I think I'll go for the swimsuit, but this is not fair. Stop saying go fair, man. You're making it look like I forced you to come and do this. I'm sorry. Great. Um, I do not have a bikini and um, in whatever in the house. But I think there's a store down the street. I can actually get it. Okay. Um. Oh. There's no cash in there. Hold I have my card in the car, so I'm gonna use my card. Let me just rush. You should be a size 10 or 12. Am I sure I'm doing the right thing? Just keep your But Baba are you serious? But she gets size mi. Ó mama she's máa ṣe Can you imagine? I just hope I'm doing the right thing. Torí kò ń ṣẹjọ́ ẹ̀. Sorry, I have it. Uh, this is this is really nice. I think you like this. Here. Shindara. Shindara! You're probably lost in thought or something. Henry, Ciao. change. Where do I change? use the stairs, then the room is fine. I'm sure Hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. ìgbà tí máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó dùn mí gan ìgbà tí mo gbọ́ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí mo má wọrí o ọlọ́run máa ṣe tó jẹ́ pé a máa rí gbogbo nǹkan tá a fẹ́ tó máa jẹ́ kí ara ẹ yá pérépéré o ti gbọ́ ọ̀rẹ́ mi ọlọ́run á fún ẹ lálàáfíà in fact gbogbo àwọn ọ̀rẹ́ everybody families and friends We're already feeling your absence so we need you to be with us ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣe ẹ́ lágbóró náà. Eh, ẹ ṣe gbọ́n dúpẹ́ ẹ bá ń bọ̀ lẹ́sọ̀ ọ̀rọ̀ ní ìjọ. Ah! kí ló ṣe fún ọ. oúnjẹ wo ni kò sí ìtìkọ̀ orí kò fún ọ̀rọ̀ ọ̀gbọ̀n tó lọ dànù ọ̀hún. ok máa lọ sí train sàn máa lọ get fried rice and chips. we are need to add a little bit of food. ọ̀rẹ́ mi kò kọjú sí. Ọ̀rẹ́ ṣe fún mi. Mú yín pààbọ̀. Ọ̀rẹ́ ló wà lọ́wọ́. Ike. fees mo ti gẹ̀ tẹ̀ wọ́n máa yọ díẹ̀ díẹ̀ ah! nínú sálárì kí ló fi sálárì bàtà báyìí wíwèé dédé seven million ló má pọ̀. Ah, ẹ má wọrí ọlọ́run máa ṣe yanu kárẹ̀ ṣáà ti yanu. ṣé mo sọ fún mo sọ fún yín pé olóhùn tá à ń sìn mo fi wá sílẹ̀. God is good. God is good. I love you. I love you. I love you for the rest of my life. ṣàìsàn ó àpòsí òfin wọn. Okay, so you are ready for actually payment and consideration travel. Okay. All right. Move on, eh? you. Ẹ ṣé gan-an. Seven million naira. Ọmọ ọmọ ilé ìlàkàntì ẹ̀ ẹ̀ sálárì ẹ̀. Hello, Shinda. Yeah, how are you? I'm okay. No, no, no. I just called to check up on you, that's all. Yeah. All right. Oh, no problem. Take care. Hmm. All right. Gbogbo wa la ní reason tàfi wà láyé gbogbo wa la ní reason tí a fi ń exist má jẹ́ kó ogun tí ọ lọ bí tí kò yẹ kó lọ kó má bà regret o ohun tó o bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. choir mistress o. Oh? She's so dull. I really can't stop loving her. I think there's something unique about that person. Tinder, Let me know. I am so sorry. I might not be able to stand on that promise. Wow. <laughs> Thanks to God. Eh? How Ọlọ́run la màmá dúpẹ́ fún. Kò sí problem. A máa ma sọ̀rọ̀ later. Ó dàárọ̀. mo mọ̀ pé mo ti mí sùn ṣáà tètè dé good night. Oh. you need to place your priorities well o gbọ́ o lè jẹ́ kíkan dín kan it's not nice sorry. hello yeah oh great no that's your vicinity ni just that area number twenty-two BC. yes please no no tẹ́fà ti débẹ̀ just give your phone to the security guy let me speak to him so ẹ dúró pẹ̀ fún No, <laughs> no, it's fine. You leave me here. You leave me here. Yeah. Okay. Great. Thank you. Thank you. I appreciate it. Thank you. Okay. Good day, sir. Hi. How you doing? I'm very well, thank you. Great. And so, what would you like? Tea? No, I'm okay. Thank you. Tea, I coffee, soft drink, water. Eh. You should need something. Eh, water. Kí ló I wasn't talking to you. Kí ló pè for. She ẹ̀kọ́? Ṣíṣe ti ẹ̀yìn ṣé serve with ń I be water. I be keep telling you something. She òun ló ń sáàbù gbogbo? Ìgbà tó o mọṣẹ́ ìbí iṣẹ́, mo dé láti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Àwọn náà ló fún ẹ̀ṣẹ̀. Wọ́n What bá wù ẹ fún ẹ ní ẹ̀ṣẹ̀ kò ní ṣiṣẹ́ iṣẹ́ ìtẹ̀mí. O ò ní báwo ló ṣe méjì pọ̀. Kí ló ní ìfà kí làwọn kan ní? Ẹ̀yọ́ nígbà ó yìí kọ́ tán gbé kẹlẹ̀ òṣèlú tí wọ́n ti padà àwọn afọ́nà wọ́n máa ní ìdẹ̀kọ̀. oníṣẹ́ onígbàgbọ́ rẹ̀ ṣe náà. màmá ní ẹlẹ́ta. ó gun èṣù tiwa bọ́ọ̀mù tó níbi tó lọ. ló ṣẹ̀dẹ̀ láti UK so òun ni mo wá kí oh, ẹgbẹ́ bíbá iná dẹ̀ nílé ẹ̀. oh that's ṣé bíbá ilé yìí gbé ni. yeah àdúgbò mi rè. oh àbíbi tí mọ́tò yín ti jáde lẹ̀ ń gbé. of that's my house. wow that's good so ìjọ wo ni ẹ máa fẹ́ kí wá kí ni mo máa ń wá sí bíbá ìdàgbà. oh no èmi ò ní ìdàlejò. <laughs> uncle Fọlárin. gbogbo wa la ní reason tàfi wà láyé gbogbo wa la ní reason tí a fi ń exist. ọ̀rẹ́ ṣé o mọ̀ pé irú ọmọ bíi Olúwaṣìndára yẹn ó ṣọ̀wọ́n gọ̀ṣà she is a rare gem. <laughs> ṣe o ṣe but you know Deji I don't need anyone to tell me kí mi gangan fúnra mi tó mọ̀ wípé she is a special lady. Mm and tí inú mi ṣe máa ń dùn ìwárí inú dídùn yẹn it's not enough kò dàbí pé kí n rí iṣẹ́ kí n ní owó lọ́wọ́ kí mi gọgọ fúnra mi kí n lè ṣú ẹ wípé she means the world to me kí n rí iṣẹ́ yẹn tó pé owó yẹn wá wà lọ́wọ́ mi so I can show her to the world that she's the only woman that means the whole wide world to me. <laughs> wo ọ̀rẹ́ kàṣà máa dúpẹ́ pé Ọlọ́run ló rán ọmọ yẹn sí ẹ seriously she is God sent. bẹ́ẹ̀ ni àwọn máa dúpẹ́ náà ni ọpẹ́ yẹn náà ni ọpẹ́ yẹn náà ni the the most important thing. àwọn wo ló tún ń pè. ìṣòro dára yẹn dèjì. Bójì. yẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Dèjì ẹ ṣẹlẹ̀ jọ are you serious no I gonna jọ right oh my God I don gonna jọ I gonna jọ I just gonna jọ. Wow. no, no, no, I didn't. I not I didn't that Hello, good morning. good morning. Who are you? My name is Bamile Lucas. I was asked to resume here today I'm the new PR manager. Oh, yeah. You can go in. You work here? Yeah. How are you? For me. What's up? I'm um, kí n mú kíní wá fún ah, this beautiful wristwatch for me? Yeah. Wow. This is nice. Just a thank you. Oh, come on now. I was gonna say that. anyways o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ this is beautiful thank you. nǹkan ní kí n wá yọjú sẹ́nu náà ni i'll see you later. ẹ Yeah. oh wait fún mi fún mi sorry one, one minute one minute um, you see uh, actually mo we, pé a lot lot ṣe she, table Tibwe, but i just need five minutes of your time. really? yeah. Um, látìgbà tí mo ti join yín ní iléeṣẹ́ yìí mi ò ní parọ́ wípé mi ò kí wò ẹ́ tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. You know, I don't want to be too forward about it. I'm, I'm just looking for the right time. But now that you've given me a gift, I think I should just come out and let you know that I, I like you. Mm. Well, I'm not rí to ṣe máa ń but ó bá tẹ̀ jẹ́ ká close kò tó dá gbogbo eléyìí sílẹ̀ náà working hours la wà yìí. okay fine after work ṣe o oh, mind kankan journey drink you know and talk. yeah deal after work. after work. Yeah. I see. kí accident tó ṣẹlẹ̀ rárá láti sọ̀rọ̀ nípa ìgbéyàwó but accident tẹ̀ bà everything jẹ́ látìgbà yẹn o sọ anything nípa ẹ̀ mọ́. You mean our wedding? Of course. <laughs> Baby, kilo ló ń kàn ẹ́ lójú? wedding but we have enough time. We have enough time to plan for that. And Besides, right now, why time rush? Why the rush? Gbogbo nǹkan tí mo ní everything tó wà lẹ́sìn aṣáájọ ń ṣe àìní. And I'm not stopping you from having whatever you want to have. I'm not stopping you from coming here anytime you want to come here. If if I can assure you of my love, I can assure you of everything tí mo ní pé tiẹ̀ náà ni. Tá a bá ti ṣe wedding, I mean, that should not be a problem. And if you look at it very well àbúrò mi wà pẹ̀lú mi kò tí ì parí school I have to make sure pé mo sort ọ̀rọ̀ school ẹ̀ kó parí then you know some part of the family can sort everybody then I can be able to stay focused on you. ọmọ kíkọ̀ ṣe first time tá a máa sọ̀rọ̀ yìí lélẹ́yìí excuse ló máa ń fún mi every time ṣé àbúrò ẹ kò ń ṣe issue now. àti pé ṣé torí tí o bá fẹ́ mi màá ní kó má tọ́jú àbúrò ẹ. àbí tí n bá ṣe ẹ kó jẹ́ kí n tètè mọ o kó má fojú mi sọ́nà o. baby oh, ò lè sọ pé kí n but I love you and my love should be enough for for you for now. <laughs> What and is stopping you? Come baby, don't worry. I am here for you. We don't need to rush, but we will get there.

What are you doing in my house? I came to see you, of course. Well, you're not welcome. Uncle Folarin. What's a shame, Koramori? At least, it's a shame for me, Lomino. I'm your guest, remember? Timothy Fuenlumi to Waiwamu. Do not stay long. Just get out. It's fine, thank you. Uncle Folarin, please make sure it's cold. Very chilled ẹ lè fi ice cube sí that's how I like it. ní gbogbo rọ́bìṣì ń sìn kí ló dààmú láàmú kí n lọ gbé mi wá fún tó fètè kan tó lọ. gbogbo wa la ní reason tá a láyé gbogbo wa la ní reason tí a fi ń exist má jẹ́ kó ogun tí ó lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o. Oh ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. wáyà mi stress o. wáyà mi stress o. wáyà mi stress o. Oh. ó sì máa dáa. Hi, baby. how are you? As you can see, it's late. I have to sleep early so I can get to church early tomorrow. And please, don't tell alone. My baby, baby Um, I know, I, I know it's, um, I know it's late. Just go for a I will just see you in church, but God don't shame me, go, go, female me, mo ṣe mo tún kúkú pé aago ẹ̀ really àṣà I don't know what's going on with me I prefer to fẹ́ yí mi lórí. orí ẹ̀ Hello, ti yí lóòótọ́ lórí tí mo ti yé ẹgbẹ́ náà kí ló ń ṣe bẹ́ẹ̀bì yìí kí ló ń ṣe bẹ́ẹ̀bì yìí ta ló gún yàn fún tó ní tọ̀bì òṣòro ah, kí ló le tó gbogbo eléyìí wọ́n nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni. ọjọ́ tàbá ní bìnnìbí wọlé torí church ní kí n má dé ìrìn àjọ má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ kó tó tí ẹ bóyá máa pa mí ni. kíní kan ni mo rí ni mo ní kí n wá fi tó yín létí tó yín létí nìkan kọ́ kẹ́ fojú rí i. sista Rebecca kọ́ ah bẹ́ẹ̀ ni olúwa ṣì ń dára ọ̀gá akọrin ṣọ́ọ̀ṣì wa. ah indeed olúwa ṣì ń dára lóòótọ́ àmọ ibi tó ń dára sí yìí ni ò wáyé mi mọ́ iye òhùn kan ló wà yìí mm. ṣé wọ́n tún wá ń ṣeré orí ìtàgé or what I, honestly I don't understand. ẹ ẹ ṣe rí even kí wọ́n máa ṣe kí wọ́n máa áàtì fíìmù gan-an kọ́ máa ti kọ́ máa ṣe play gan kò yẹ kí ọmọlúwàbí èèyàn kó bọ́ra lẹ́wọ̀ tó rẹ̀ kan nẹ kí ló fẹ́ fà ah, ṣe ti ẹ̀rí lánàá bí mo ṣe kúrò ní church mo ń lọ sí outing kan nẹ bí mo ṣe bọ́ síta mo kàn rí tó ń pín flyers yẹn mo ti rò pa ń bí church ni. mo bá gba méjì kan mo bá ìgbà mo mo tún fọ òwe àbò ni àbò nǹkan àbò ni àbò nǹkan látàrí mi ò lè sùn. lọ ẹ ní sùúrù náà eléyìí wípé láti àná wọ́n ti pín ní eléyìí and the whole world has seen this wọ́n ti pín fáwọn èèyàn bíi flyers and that people have actually collected this. alátàná kí lóun wá wò títí dìgbà yìí kẹ́ tó wá bẹ̀rẹ̀ sí ní. Ah. kò wá rí bẹ́ẹ̀ ṣẹ́rí bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n lánàá mo ní àǹtí nǹkan ẹ mọ̀ pé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni bíbélì náà sọ ní ìgbàgbọ́ láì níṣẹ́ òkú ni que la fẹ́ fọlọ́wọ́ fà ẹ oh oh this is unbelievable. jésù náà sọ ó ní ìjẹ́ èmi ò bá ìgbàgbọ́ mọ́ tí mo bá dé eléyìí tó ní. kí ọlọ́run má má ṣe sìstá rèbékà ní ohun èlò àlòpàtì. pásọ wọn ń pín kiri bí ẹni pé flyers báyìí ni méjì ni mo gbà mo fi kan sílé ẹ̀rọ kan mo wá fi wọ̀nyí bí kẹ́yìn gan rè. alàgbà ah, tí mo bá gbọ́ yín dáadáa ẹ̀yin méjì lẹ́gbà ẹ fi kan sílé ẹ mú kan wá eléyìí tẹ mú wá àti ẹ̀rí yẹn èyí tó wà nílé kí lẹ wá fẹ́ máa fi ṣe. Ah, mo kàn fẹ́ máa wo náà ni. Ah, alàgbà. sáà ẹ bùwó kù díẹ̀ ẹ ẹ wá fẹ́ máa wò ó ẹni bá rò wípé òun ti dúró kó kíyèsára kó má bàa ṣubú ẹgbẹ́ owó ti dé jésù fẹ́rẹ̀ dé end time láwa. ok màá mú màá dá padà màá dá kejì yẹn padà ó sì kù màá dá padà. àmín anyway anyway i think the church will have to decide. We will look into this and we will decide what to do. Oh. Sister Rebecca, uh, we have taken a cursory look at the gravity of the offense that you have committed. Ìjọ lápapọ̀ wà panupọ̀ you should be relieved of your position Abi, as the choir mistress at least for now. ah pásítọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ torí ọ̀rẹ́ dáríjì mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n. sista olúwa ṣe ń dára. <laughs> o ò ní ìdá tí máa sọ kan kí la fẹ́ kíra lónígbà kò sí nígbà tí a ò bá lè máa dárí kíra wa. bíbélì náà sọ ó ní èmi kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà àwa gẹ́gẹ́ bí ìjọ àti dáríjì ẹ̀. sórí tí a bá wò pé ká fi wà gba àyè ìbàjẹ́ kò dáa tó nínú ọ̀dọ̀ ọlọ́run. nítorí pé gbogbo àwọn ọmọ ọ̀jọ́ tí àwa ń tọ́ olúwa tí à ń fi ọ̀rọ̀ olúwa bọ́ báwo ni wọ́n ṣe fẹ́ máa tẹ́tí sí wa. lọ́wọ́ nǹkan tí orin dáfídì wí. orin dáfídì fifteen ó ní olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ àbí ta ni yóò máa gbé nínú ilé mímọ́ rẹ ẹni tí ń rìn déédéé. sista Rebecca ẹni tó ń rìn déédéé. tí ń ṣe òdodo tí ń sọ inú rẹ̀ tí ò sì bá wọn rin ìhòòhò. èrò wípé ẹgbọ́n nǹkan tí elder kà sí yín létí tí kò bá wọn rin ìhòòhò tó ń rìn déédéé tó ń ṣe òdodo. Ah, ẹ jọ̀wọ́ ẹ dáríjì mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. sista Rebecca <laughs> àwa ti dáríjì yín ọ̀rádà ìjọ ti dáríjì yín àmọ́ a ò ní fẹ́ kẹ́ ẹ lọ jẹ́ negative influence fún àwọn ọ̀dọ́ wọ̀nyẹn pàápàá jùlọ àwọn obìnrin ṣùgbọ́n a ò excommunicate yín we have not asked you to leave the church a kò sọ wípé for the time being eh, kẹ má kọrin kẹ má jẹ olùkọrin kẹ má jẹ akọrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ ẹ àǹfààní láti máa wá sílé olúwa. ṣe ti gbọ́ eh, kí àlàáfíà ọlọ́run kó jọba nínú ayé yẹn. Father in the name of. ẹ lọ́ọ̀rẹ́ mi ẹ tó bá rí orí fẹ́lẹ́ dá ẹ̀ náà nìyẹn àbí ọkùnrin tí wọ́n tòtórí ẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe ṣé kò yẹ kó máa bọ ẹ ni yes ṣé torí ìsìn ẹ̀kọ́ ni wọ́n náà ṣe wà situation tó wà ń sìn. Hmm. wo wo babe stop making excuses for him it won't work He doesn't work that way it make sense. Yeah, the deed has been done. All we need to do now is look for solution. You know what? My my advice for you is bóyá kò lọ bá kò dẹ̀ ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún bóyá ó dẹ̀ máa forgive ẹ. ah bẹ́ẹ̀ ní ti ẹ rí jọ mo ń bọ̀ láìpẹ́ all right darling take care ah wọn láwọn ọkùnrin yìí ti ẹ wá tí wàá fẹ́ pọ̀ jù báyìí irú nǹkan wo lélẹ̀ ìbá ẹ lọ. ogun tí ó lọ bí tí kò yẹ kó lọ kó má bàa regret o ohun tó bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. choir mistress. I said stop begging me stop begging me one rubbish ifo. kí ló ń bẹ́ni fún you telling me you're sorry nígbà tí wọ́n lọ ṣe àṣemáṣe tó lọ ṣe ránù káàkiri you're here telling me pé wọ́n sorry. Eh? your nude picture everywhere. wọ́n ó sọ pé ó ṣe kíní kan tó rẹ̀ tèmi. Don't do that because of me. I will never tell you to do any dirty thing because of me. I said, leave me alone. She will gbọ́ No, okay, think about this. Kí n máa lọ láàrin àwọn èèyàn kan máa nawọ́ sí ni wípé ẹ bàbá yẹn nìyẹn o girlfriend ẹ̀ no new picture ẹ̀ girlfriend ẹ̀ no òwe ẹ̀ no lórí gbogbo ẹ̀ o. That's not what you think. Torí àní mi you just say that's látijọ́ Tell me my fair face eh. Oh, O ò lè No ò bá ti face me now. No, ò bá ti face me. wọ́n tún wá ní god láti máa parọ́ fún mi yàrá yẹn tẹ́lẹ̀ mi pé ipe ọ̀mọ̀ mọ̀ ah look I am highly disappointed in you I am disappointed in you what rubbish Who's that coming. Yeah, it's coming. Really? ṣàbúrò ẹ̀ṣẹ̀ oh no you ò mi ò lábúrò and as a matter of fact me, i'm done with her so don't ṣetán pẹ̀lú Can kí do dé tó wá pẹ́. olóbìnrin traffic yeah sorry yeah, sorry. Don't, don't have to Um, I think you can leave now, okay? You can leave. So what's up? How are you? <laughs> I'm fine. Yeah, yeah. So what's up? Nice place. Oh, you love my place? Yeah. Olúwa ṣì dára. Kí ló ṣe ẹ́? Mo wà òkè. Ojú tí mo ń wò yìí ó kọ̀ rẹ lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo, ọ̀rọ̀ bá mi lóyún òye mi mọ́ o. Mo mọ̀ pé iná ti rí péńtì but kò ṣẹjọ́ mi everybody understand me kò sẹ́ni tó fún mi láyè láti explain. Ah. ṣe dára báwo ni wọn náà ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn can't you see that kind of painting ó ó speak loud anybody tó bá rí irú painting á mọ̀ pé ah there is a lot going on. ẹ wo mi ò lè tàn yín kò ṣẹjọ́ mi o ẹ jẹ́ ẹ wo torí bámi náà ni. torí bámi lóye báwo. Daddy, that was the only option tí mo for fún seven million surgery ẹ̀. ok òwò gbàgbé ẹ̀ gbogbo èyí tí Bámilóyè ń bínú yẹn ó ń ṣe nìyẹn ìwọ máa wọ̀rí ṣáà máa lọ́ntì má bọ́dá rẹ o èmi máa bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni ṣòtí gbọ́ fi ọkàn ara ẹ balẹ̀ seriously gbogbo ẹkùn ní sùúrù má jẹ́ káwọn èèyàn máa rí ẹ́ńtà kọ́ máa ní pé mi bọ́ lójú ẹ̀ náà mú ojú ẹ̀ ṣé bí ìpẹ́ ìkọ̀kùn ṣẹlẹ̀ mi máa bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni don't worry kò máa lọ I'll call you don't worry ṣùgbọ́n má sunkún àfi ká wọ́n máa rí oorun. Too long, really. Ah, <coughs> ah. all right, What's good? What's good? I'm fine. You look good. Thank you. all right. Yeah, me briefly. Uh. Excuse me, má bínú òjò wọ. It's all right. All right. Ọ̀rẹ́. Ọ̀rẹ́, mo rí Olúwaṣindára tó jáde ojú ẹ̀kọ́ rẹ̀ lọ kí ló ṣe fún mi. Ṣé báwo? So omi ìpè nítorí Ṣindára ló fi pè mí. Yes, of course. Tó bá jẹ́ pé mo mọ̀ pé nítorí ẹ̀ ló fi pè mí ni mi ní dá lóhùn. Ah. Yeah. I am no longer interested in that lady no more. Aláyé gbàgbé ọmọ yìí ṣòwò àṣé irú ọmọ olúwaṣindára yìí ó ṣòwò láti rí she's a real gem ọmọ tó go through gbogbo nǹkan tó go through fún ẹ ó wá sọ pé kò ṣe mọ it's not fair. sori <laughs> ọmọ tí wọn wọ yẹn ó ti balẹ̀ jẹ́ ilẹ̀ tó dẹ̀ bàjẹ́ kò látúnṣe rárá sọ mi ì lè ṣe anything pẹ̀lú ẹ̀ mọ́ gbogbo owó ọ̀rẹ́ òun sọ́nsìn ń dùn but then mi ò fẹ́ gbọ́ anything tó fẹ́ sọ mọ́ because she has tried for you so it's better you just keep that your mouth shut and you don't see anything again ah, kí ló tún fẹ́ ọmọ nílé láìfẹ́ ó fún ẹ ní. ṣe mo ṣẹ̀ṣẹ̀ rí pé ọ̀gàn ó rà pé o mọ nǹkan tó ń sọ mo ń sọ fún ẹ pé ọmọ yẹn ti balẹ̀ jẹ́ òun ní pé kí n lọ máa bá fún kí ni you know what mo lálejò nílé mi ò rò pé mo lè dúró láti máa bá ẹ sọ̀rọ̀ mọ́. I'll talk to you later. My pè I'm sorry, what's up? Oh, my family mílẹ̀ lórí ìdúró. Bá mi lóye. Ṣé mo ti tẹ́ báyìí? Ká ní um, clientele base wa was like fifty percent. ìgbà tí wọlé our clientele base increased to like hundred percent. That is not a bad thing. I know it's not bad but of recent mo ti notice àwọn kankan nínú ìwà she has become this loner and when you talk to her what all she says is this Christian cliche or whatever it is it is well. mo tún máa gbìyànjú láti bá sọ̀rọ̀ dáadáa náà. ẹ ẹ bẹ́ẹ̀ náà mò ń lọ mo ti bá sọ̀rọ̀ ó dẹ̀ everything wà okay but my own major concern is you. báwo lè mi ṣe ní ṣe pẹ̀lú. ewé kan ò ní pọ́lárádì ọba òkè máa mọ̀ sí i yẹ nǹkan tó ń ṣe yẹn i'm very sure it's from you you are the cause of that and i know you know about it. nǹkan tó ń sọ yìí. because i've seen you with other babes na you be my guy i no fit lie you. kí ni nǹkan tó ń sọ yìí. i've seen that. ok lo sọ mí dànù tèmi gan ti rí bá sọ̀rọ̀ látọjọ́ yìí ẹni tèmi gan bá sọ̀rọ̀ everybody wà lórí ọwọ́ ara wọn nìyà kí ni nǹkan tó ń bá mi sọ yìí. Fọlárin okay ah, I just hope you are, you are, you are right. Yes, I am right. You know what I'm saying. I don't know. But... mójú ọdẹ o. láti lè ǹda pàtó ṣára ti ẹja ṣára ẹja kí ló pọ̀ yìí just shut up shut up shut up shut up. ọmọ wa kọ́mọ má nìyí ìwọ wá ń rí ìwọ wá ń ya píkítọ̀ òwò wọn wá ń lé yẹn káàkiri àdúgbò. ṣé ó lè ní èké sí nǹkan. àbí àbálẹ̀ òòṣà àbúkẹ́ kí n tẹ orí ẹ̀ mọ́ kiri. mò ń retí ẹ ọ kó gbogbo ẹ wọ tó o bá kó ẹrù ẹ tó gọ́tà ló máa ti bá kó má lò bí o máa padà wá fún ilé ìfowópamọ́ sọ fún mi kó fẹ́ fẹ́ rẹ̀ tàbá wọnú ajá kàpùmọ́rí ajé bẹ̀rẹ̀ ìbí olótùtù alóhùn para ní ṣẹ́ẹ̀tì èmi gẹ̀dẹ̀ rẹ̀ mi ò ṣe sípínlẹ̀ mi ń ṣe èmi àjọ kódà mi ò ṣe ọ́ṣà èmi gan bí mo ṣe tó yìí mi ò rọ bóyá mo ti ra mò ní kékeré mi nonsense kó o máa pọ̀ mọ́ dúró díẹ̀ kó tó wá bọ̀ ọmọ jẹ́nu lé fún mi wá jẹ́ kó lò òun fún ẹ lò tí mi ò fẹ́ kàn gba títí ẹ bá mi lóye àbí kí wọ́n ti gbé aláìní iṣẹ́ lápá yóò bẹ̀ wá jẹ́ kí yẹn máa sọ̀rọ̀ jẹ́ fún yẹn lọ́rọ̀ òfun bá mi lóye nǹkan sọ ìwọ èyí tó ṣe tó gẹ́. ah kí ló ń gbọ́. bọ́ọ̀tà má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ bẹ́ẹ̀ lórí ìbòlúwẹ̀ oúnjẹ oúnjẹ oúnjẹ máa bọ̀ èmi jọ̀ bọ́sítà bọ́sítà use my hand go this way. sori tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ màá dá àpàtì ẹ lórí leave that place go this. go go away from there go to that side wo kí n sọ pé ìran mi kankan kò rí ọ̀dọ̀ and you see mo ṣe iṣẹ́ I work hard to get to where I am now I cannot allow you to disgrace me ìtìjú tó fún mi ìyẹn ò ti tó gbé mi rẹ. Yèwé o ṣe o ṣe o ṣe pé ẹ máa fún ẹ lápá o máa fún ẹ lápá o máa ṣe é léṣe o ebi ọ̀rẹ́ o. Ìwọ kò ń bọ̀ ṣe what's your goal you want to be like her ṣe máa ṣíra ṣe máa ṣí gbogbo ara kiri àbí I will slap you this way. No. Màmá ọmọ ọmọ ọmọ wà lábẹ́ ìtàn á ní nǹkan máa ń gbogbo. Màmá ọmọ ọmọ Olóyè, ah, not today. Ah, ah. But spawn pẹ̀lú Olóyè ṣe my ṣe báyìí náà. This time mi ò rí kó lè jẹ́ kí n dúró sọ́dọ̀. the ti di géètì bí mo fẹ́ sùn báyìí. Kò tiẹ̀ dá mi lóhùn bóyá wọ́n ti jẹ́ so n lè sùn sọ́dọ̀ wọn. Ilé tí ṣúgbọ́n mi fẹ́ ṣọ́ra ara mi báyìí. Èèyàn tá a pè gan-an àmọ́ bóyá Hey. Hey. Familoye, àǹtí Bímbọ́, not today, kò ṣe ni kò ṣe ni láti Bímbọ́ yẹ kọ́lé It's not my fault. Eh, I did everything for Ẹyọ tí mo ṣe gbogbo ẹ̀ fún náà ni o tún fẹ́ rí mi yìí, kí ni mo fẹ́ ṣe báyìí? Ah, time ti ń lọ. Ṣé kí Mamiloye lè ṣe báyìí fún mi, àbí? Like, oh, this glaze. What's that? Why are you out here at this time of the night? mi ta ló ṣerú eléyìí kí ló dé kí nìkan tó ṣẹlẹ̀. I was sleeping already mo kò rí kọ́ọ̀lẹ́ ìpè ìjayà ni mo ṣe ń sáré bọ̀ kí nìkan tó ṣẹlẹ̀ kí ló ń ṣe ń bí báwo ló ṣe dé bí bí yóò ṣáà ń ṣọ̀nà lẹ́yìn kí ló ṣẹlẹ̀. Theo, I'm sorry to disturb you, but please just take me away from here. Ẹ jọ̀ọ́. Mo bá máa gbé ẹ kúrò níbi kò síbi tí mo lè gbé ẹ lọ ju lé mi lọ. Are you gonna be comfortable with that? No, don't worry. Thank you. tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be my stress. Oh. rí báwo tó rìn what i want you to do ni pé kó fún ẹni yẹn ní fóònù yẹn ṣì ń dára èwo ni you know what to do sí i. ṣé mo pinnu ẹ sọ̀rọ̀ ni ṣé mo pe orúkọ ẹ kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ mo ro nǹkan sínú mi ò dẹ̀ ń bá mi gbà ṣé mo fèsì mo pe orúkọ ẹ máa bínú ṣàyẹ̀ tèmi lọ bí wọ́n fẹ́ gbọ́ fọmọ lọ́mọ ni fóònù orin ìgbé orin ìgbé fún tó bá lè lè gbogbo ilẹ̀ kí n lọ gbogbo fúnra mi wọ́n máa wọ́n yín ṣe máa sọ́ nǹkan ńlá ẹ sọ́ bàbá kí ló ṣẹlẹ̀ kí ni bó jẹ́ ọ̀nà gbàgbé ẹ̀ lọ́ba ṣe máa fún ẹ̀ nìyẹn wọ́n ń gbòòrò. E. ọmọ ìlú ògùn kó o kàn mú fún nǹkan fún yàn lásán ah, gbogbo nǹkan ló máa ń di iṣẹ́ fún ọ tó bá dẹ̀ kó wọ̀ nísìn ó yá jọba mi ṣe kíní ibo ló ń lọ bá a mú lọ bá a mú lọ kò sí wàhálà gbogbo mo ti ẹ̀ wà náà. request for more discount after fifteen percent. No, you can't be doing things. I don't need this deal.

Ah, I can't remember asking you to leave out, did I? I'm sorry, sir. Ah, Now, kí ló ń ṣẹlẹ̀? Tindara, I want you to tell me what exactly is wrong with you. Move wà okay, sir. Sure. Yes, But you're perfectly okay. I'm fine, sir. All right, um, could you please um, come help me identify the other one of picture? Picture. Ah, Oga ọ̀gá ẹ̀jọ̀ ẹ má dá mi dúró ẹ̀jọ̀ nítorí ọlọ́run kò ń ṣe nǹkan tẹ̀rù rárá it's not what you think ẹ̀jọ̀ ẹ má dá mi dúró. Chidera, ah. could you just could you please comport yourself? You are in a corporate environment. Now listen, you owe me no apology. Oh, they owe me any explanation. But this is my concern. You are supposed to be a mentor. I'm very sure we need church people are looking up to you. When you came here, you were distributing flyer, flyers here and there. And then I, I, I told myself, I've met that person that made me change my perception about church. But here you are. This is a pure disgrace to your church and to this corporate world. How do you want to see this place? Like you are running a modeling agency or a pornographic center? But no, ẹ má bínú ìfẹ́. Um, you can go. I will come and she doesn't know it. John, kó lè tó lè lójúmọ́ ọmọ mi ìdíwé mi kò lè tẹ̀lé àdúgbò kó jẹ́ kó sáré jáde. Ọkọ̀ sọ́rọ̀ ìsìn sí mo ti ní kọ́gbọ̀n. Pẹ̀lú láwo láwo. Àlọ́ kọ́gbọ̀n náà. Wàhálà wà. Okay the problem? This is I need you like never before this time. only the last thing. Take kó my mi bẹ́ ṣe dára. Ẹ̀bẹ̀ Because trust me, your mobile phone bí data. Tí bá ní mo mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yàbí mo mọ gbogbo àwọn pictures yẹn ṣe di nǹkan tó káàkiri gbogbo everywhere. I I don't know I'm so confused right now. Mo ní ìdẹ́ kó bá mi bẹ ọmọ yẹn. What? Olami, àṣewọ̀ ni kí lórúkọ tó ń dáná rú. So you were the one behind all these atrocities. Ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ọjọ́ tó dẹ̀ sọ fún mi pé ó nífẹ̀ẹ́ ọ̀mẹ́. I was asking you, ṣé o really nífẹ̀ẹ́ ọ̀mẹ́? I love her. And then you were claiming to be Romeo. Oh, I love her from the bottom of my heart. She is everything to me. And this is what you call love? can I do that? Can I want to do that to somebody I love? I mean, you're moving booking I still cannot unravel the misery. It's not a problem, but I asked you the last time. Do you have a hand in what happened to her in the office? That she's been very sober and and and, and, and lonely. Do you know the gravity of what you have done? You've ruined her image in the Christendom and both in her career. Please stop putting these words to me like this. I need you to beg her. That's the, that's the most important thing at this time. Okay. I'll invite her by weekend. Maybe we could talk things out. Um, you know, thinking of this company I'm managing. It's not good for the reputation of this company. Oh, God. Your phone is your personal property. I should get so bí àwọn tó tún pé àwọn àlọ́. stop saying this kí ni mo ń pè kiri um, i'm sorry. ọ̀dọ́ Fọláyìn mo ṣépè mọ́ ṣebí christian ló pera ẹ̀. Ah. yé ṣe pé mọ́ I have learnt my lesson. Hmm. ọ̀rọ̀ àǹtí Bímbọ́ ṣáàgbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ó ṣàmọ̀ pé kí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ gan ni wọ́n ti ń gbé ogun tì mí nínú ilé yẹn. Oh. Fọlọ́rìn is a gentleman o ó ń tọ́jú mi dáadáa. <laughs> mo mọ nǹkan tó fẹ́ gbọ́ ṣùgbọ́n kò sọ̀rọ̀ ńbẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ o. <laughs> wo mo ti gbọ́ máa bá ẹ sọ̀rọ̀ létà. Hmm. Arẹwà. Hmm. sorry sorry mi I told you that i had to finish this so má ah wọ́n tọ́jú mi o mo ti ẹ̀sìn fẹ́ ní kí n sọ fún yín kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ni torí ó lójú èèyàn tí ó lè ṣe rere bẹ́ẹ̀ yẹn fún yàn láì fi nǹkan míì kún. Ah. kí n bá ẹ dúpẹ́ ṣá ọ̀rẹ́ mi kò ní jẹ́ dáadáa you know why ó wà lára àwọn tó ń cause problem tó face so wọn ò lè sọ pé mo máa dá ẹ dànù kò possible. lóòótọ́ ni ṣùgbọ́n ẹ rántí pé wọn kì í ṣe bí mi rárá wọn ń ṣe fámìlì mi o tó bá fẹ́ dá mi dà àbáwọn ò ní gbà mí sílé kí ni mo fẹ́ ṣe sí. wo mi ò win ẹ̀rí ní argument ìyẹ́dà kó máa quote bible or something else mo ti gbà máa bá ẹ dúpẹ́ meanwhile this is very important it's very vital i need you to work on this oh. yeah, i need it like yesterday okay, sir. please like five years ago <laughs> okay sir all right thank you. Just keep your head straight. It's gonna be fine. What's this? Sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. Jason. What is wrong with you? What is this? So o fẹ́ phone. O fẹ́ bà phone jẹ́ nítorí orí ex ẹ̀ tó ń Don't you think you have a problem? Oh, rò pé o ti níṣòro. You have a serious problem you're battling with. Can't you get hold of yourself and move on with your life? Is this the best you can do? Or you don't know how I feel each time you talk about your ex in my presence. Even when you know how much I'm crazy about you, bó ṣe mọ bí mo ṣe nífẹ̀ẹ́ sí, wàá dẹ̀ tó ṣe make sense. So because nítorí orí picture ló ṣe. mistress. Choir mistress. Oh. Choir mistress. Choir mistress. Oh. Kí ló dé ni ó wà? Oh. Olúwa kò mí yọ ooo. Oh ẹ má bínú àná. I know I got you angry. Mo promise pé rẹ̀ ò ní ṣẹlẹ̀. It's just that I just can't. Ẹ ṣáà má bínú. I promise kò ní ṣẹlẹ̀ mọ́. Is it only me? Why am I stressed? No, no, no, no, no. Ṣé mi ní kan It's okay. I'm sorry too. I think I overreacted. kò jẹ́ kí I sọ̀rọ̀ sí ẹ bí mo ṣe sọ̀rọ̀ yẹn but I'm sorry I was just pretty upset. Can I get a hug now? Come here. Thank you. Good to work and have a blessed day ahead. Okay, bye. rìgírẹ́tì ohun tó o bá lè ṣe ni kó o ṣe kó dẹ̀ pọkàn rẹ pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó máa ṣe o. choir mistress o. ọ̀rọ̀ àti mi náà ni ìwọ náà wà tí o. Uh-uh, mọ́ mi àǹtí mi ṣe ń dára náà ni. Ah sabahleyin sizin tadınko. Siz mumli hakun bakun. Siz. Honestly, èmi gan ti ń ro ọ̀rẹ́ látijọ́ ẹ̀. Nǹkan tó ṣe yẹn ò dáa. Ìwọ believer, a Christian for that matter, mi ò mọ̀ nǹkan tó sun sí nǹkan tó lọ ṣe yẹn irú òun kì í ṣọmọ bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ yẹn ò yé mi tó wá lọ ń wọ nǹkan olóhùn nǹkan tó rí báyìí tó ń rí gbogbo tó ẹ gbogbo abala tán ẹ báyìí lọ ń rí gbogbo ẹ ó burú kò dáa I wanted her to realize her mistake and that what she did was very bad so that she does not take such decisions again. I needed to teach her a lesson. Kò tí mo ṣe lè jáde nìyẹn. So now that you have spoken, I'll call. mo mọ ìwọ ló mọ mo mọ bó ti mí ìsè bẹ ṣe máa ń gossip nínú yàrá yín tó bá ti dé láti school kí o bọ́ lọ school kó bá àti bọ́dé hàn nísìnyí ayun tiẹ̀ náà àmà yín òun náà. fún mi fún mi fún mi. kí ni ṣé kò sóúnjẹ láàárọ̀ yìí ni i'm hungry. ẹ bọ ṣé kí n kápá mi bọ náà torí mo fẹ́ sóúnjẹ fún yín kíchìn mo ti ń bọ̀ ṣé kí n kírun mi sí náà torí oúnjẹ fẹ́ jiná ni ní sùúrù náà ó ṣàti jẹun láàárọ̀ yìí tẹ́lẹ̀. ah, ah, ah. this is strange Fumi why this sudden attitude what is wrong with you mo ní bí pa mí òde òde ṣe báyìí why. ẹ bọ tí bí bá ń pẹ oúnjẹ wà níbi tó wà náà. wait are you telling me kí n lọ sí kitchen kí n lọ dáná fúnra mi is that what you are saying? no fún mi what is wrong with you kí ni nǹkan tó ń ṣe ẹ́ kí ni ká tó fẹ́ wá sínú ilé yìí everything wà okay láàrin ara wa now so what is this? no ṣé o fẹ́ kí o fẹ́ kí máa regret pé I made a wrong decision because o o o ṣe bí èṣù bí pé èṣù tí wọ́n máa bọ́ nínú ilé. ìwọ ìwọ gangan lè ṣù ah, ah àjẹjọ ń gbénu ilé ìlàtọjọ ẹ ṣòro pé mi ò ní rí mi ò ní rí report to hide sínú sínú báàgì ẹ ni ṣòro pé mi ò ní rí ibi to hide ẹ sí ni so nǹkan ọmọkùnrin ò tiẹ̀ lè dánmọ́ mọ́ and you hid that from me and we are living in the same house all this while o ò dẹ̀ lè sọ fún mi o wá gbé mi wá sí nílé wá pè mí léṣù who is the devil here. lórí nǹkan tí ò tó nǹkan kan yìí ló sọ dé bàbàrà oh so gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí kò tó nǹkan kò tó bàbàrà nǹkan ọmọkùnrin ò lè jọmọ olùwẹ̀ sọ fún mi wípé nǹkan tí ò tó nǹkan àti can you can you just listen to yourself. Ever since you came into my world, everything changes. feel his happiness all over me. No more sadness, no more fear. Thank you for I just want to let you know you're the most beautiful thing that's ever happened to me. I really, I really didn't feel like it came on. It came on. <laughs> You know, at first when I came to you was actually coming for something else. Like my usual self, the Casanova guy, I just want to come hit and run. Mama had hit him, then Mama bat him, but he just captured me, and then, uh, and then I'm, I'm glad that you you made me a changed person. there's something catchy about you. you caught me, and then here I am crazily in love. And then again, somebody told me, Where will you get them in me? You can bet my get them of where she poetry. I wonder. But I. I you want the best? Yeah. But, but, but, but that's fine because the bet was like, I wasn't going to get you. But I got you and I feel for you. So <laughs> for me, it's still a good thing. That's not nice. I know it's not. But if I hadn't do that, maybe I wouldn't have been able to be with you like this today. Anyway, I take off your weapon. Hmm? Okay. But now I don't want anything about love or whatever. Let's just put that behind us for now. Okay? I go know because we cannot c'est le came today? I came to see you, of course. Thank you. So, can we sit to a drink mm. and. What? There is no drink. I appreciate your coming. There isn't any need for you to sit down. You may need to go. <laughs> But Mukon extend hand of friendship, which I expect you to appreciate. A fine girl, you know. Oh, sure. I appreciate that, honey. That was say thank you. So, can we sit to a drink? Nothing. No sitting, no drink, nothing to talk about. <gasps> yeah, obviously not in a good mood today. But okay, it's fine. I guess I'll check back. You don't need to. Once you leave now, don't bother checking back. Exit. Thank you. Thanks. nothing to worry about Tóyìn tọ́jú ń ṣiṣẹ́ ni. Tóyìn kí ni Tóyìn máa ṣe ní báwo ló ṣe mú. bẹ́ẹ̀ni nìyẹn owó ti pàgìrì wá bírí mo bá dẹ̀ tu ọlọ́lọ́run wá bẹ́ẹ̀ mi wò mo ti kí pé oṣù kú àbẹ̀wò. kò fìgbà kankan like mi látìgbà tí mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ yẹn Tóyìn like mi rárá. like it. like me. dájúdájú òun ló máa ṣiṣẹ́ aburú yẹn with the painting. my painting. yes. Ah, tóyìn ò like mi kò like mi rárá bá mi rò kó lè ah, báwo ló ṣe máa ṣe irú nǹkan báyẹn fún mi. Ah. anyway mo fà á lọ́nà lọ́wọ́. ok fine tó bá ti ní o fà á lọ́nà lọ́wọ́ torí tán bá fi dídà mi èmi ti fẹ́ gbé oríṣiríṣi ìgbésẹ̀ lórí ẹ̀ bó tó bá ti lọ fà á lọ́nà lọ́wọ́ èmi náà máa dákẹ́. I won't tell anybody about it. má wẹ̀rẹ̀ o ò lè gbọ́ lẹ́nu mi o it is just between us. come on get it off you. <laughs> so are you done with the cooking? in order Just keep your head straight. Ara ń fún mi pé ẹni tó wà níbi iṣẹ́ tó wà lábẹ́ mi bá. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight, it's gonna be fine. Tó yìn lára fún mi sí position. Tó You need to clarify things. Báwo, Tóyìn, I can't see the link. ṣòro látọjọ́ tí mo ti take picture yẹn títí di ìgbà tó leak out èèyàn kan péré ló wọnú lé mi that person is Tóyìn. a ah, dúró dúró do oníbàárà ti ń bólè bọ kí n Tóyìn wá lè wọ. wọ́n ṣe ń bínú nìyẹn lóòótọ́ ló kọ ní òfẹ́ sí mi mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé kò ṣeé ṣe ọjà wa ò wọ̀ kó ní kálukú máa lọ́nlọ́ọ̀ àfi bí mo tún ṣe déédéé rí nínú ilé mi. so nǹkan tó sọ fún mi báyìí ni pé you suspect Tony right. bẹ́ẹ̀ fi wàrà ń fún mi sí. okay I think this is the first thing to do. Tony, I need you in my office right now. Ah. ìwọ ṣàlàyé. picture tó ń trend kiri blogs. it's very sad. yeah really sad. èèyàn kan wá fi ń tó mi létí wípé ẹni tó ṣiṣẹ́ yẹn inú ọ́fíìsì wa ló wà kí ni wọ́n mọ̀ ń pa ẹ̀. kò yé mi nǹkan tẹ̀ ń dọ́là tó. tóyìn ṣé wọn ò lọ lè fọlá rìn. ṣé If you do that, you're not going to get. For now, for now, please calm This is a corporate environment. People from their job. You know nothing, right? Uh, you go tell my worry. Um, I'll just call Tunji to one SARS. Over me. Yeah, they are very good at torturing people and then um, by the time it's over. Ah, oh, Ẹ jọ̀ọ́ sà, ẹ má pe ọlọ́pàá. didn't plan it this way. Ah, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìfẹ́ tí mo ní sí Mr. Fọlárin ló kọ́ sẹ́ and as obìnrin mo ti fojú bá wọn sọ mo ti fara bá wọn sọ but wọn ò wọdọ mi at all àfi ṣindára all the time so wọ́n jẹ́ kí n jókòó wọ́n rò pé what's the next thing to do wọ́n wò pé tí n bá dent image ṣì ń dára á bẹ̀rẹ̀ sí ní irritate wọn that way ó máa lose value tó ní lójú wọn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn and mo tún wá rántí nǹkan tẹ̀yìn gbogbo sọ as a policy company yìí pé when there is a competition you look for a way to outdo your competitor. but please hold it right there. We taught you that when you came in as an analyst in this office and we also give you our code of conduct. Àbúrò mi kan fẹ́ tiẹ̀. Don't you have it? Ó ti kọ ẹni pé transparency is the key. Play it straight. Oh, wá ní wetin apply it the same in the market world. Ó wá genuine, love affair and ló ti lọ How could you? How could you be so mean? What kind of wickedness is that? Well, <laughs> um, uh, you will need to leave this office. Ah! Fọláyìn see from this time henceforth tí Mr. Fọláyìn bá gbalẹ̀ báyìí wọ́n gba the other way pàpọ̀ òní kọ́sà. You are making a big mistake and this is not about Fọláyìn this is about this establishment it's about this office it's about going against our code of conduct now listen to me you will leave this office now. Oh. But oh, no, no, I, I'll give you a gift. Go and carry the packing box You know what that means? I want your debt to be cleared. And you know what that means? So pick all your things. That's the only thing you can give to you now for free. nípa àwòrán yẹn ni sọ fún mi kí ló dé tó wá lọ sọ fọ́gà mi ah, nísìnyí wọ́n ti sack Tóyìn lóòótọ́ ó ṣẹ̀ mí bọ́n mo ti fi ìjà fọ́lọ́run jà kí ló tún kù ah, mo ti fi tèmi kó bá ti gbàjẹ́ lẹ́nu ẹ̀. ṣe um, kò sí bí mo ṣe máa gbọ́rù nǹkan bẹ́ẹ̀ náà tí mi ò ní sọ but in all I am truly sorry. You're sorry? You're sorry about what? You see? Sorry ìwọ náà ló dá gbogbo ẹ̀ sílẹ̀ can you see. lóòótọ́ èmi ni mo fà á èmi mo gbéra mi wá báyìí mo ní mo need help ẹ maybe you would have sent me away you would have helped me without asking me for anything at least ó bá tẹ̀ tí lé mi dànù kó má dà mí lóhùn ọkọ sọ fún mi pé o ò lè help me it would have saved the day now everything messed up. Indara, calm down. Stop being hard on yourself. Oh, really? I'm being hard on myself. Yes. My life is in a mess. Suffer me. mi, kí ló dé tí ẹ̀yin èèyàn ẹ̀ lè ṣoore láì máa béèrè nǹkan kan? Dùnà ṣé Oro yìí àbí mi, Oro yìí jù báyìí lọ ni. I regret what I did too and I'm truly sorry. Fọláyìn, my life is in a mess. See, I am. Don't even dare. But I'm truly sorry. dress ooo oh, ó sì máa dáa kò sóhun tó ń bọ̀ lókè tilẹ̀ ò just keep your head straight it's gonna be fine I'm sure báwo ni ọ̀rẹ́. mo wà ókè. ṣọmọ pé gẹ́ọ̀ tóyìn tó wá lọ́fíìsì mi yẹn ló jẹ́ kí píkṣọ̀ mi leak. Ah, ṣẹ́jọ́ ẹ̀ wá ni àbí Fọlárìn ṣé Fọlárìn tó ń paint kiri ni tí ó bá ń ṣe Fọlárìn ibo ni Tóyìn ti fẹ́ rí picture tó fẹ́ leak sọ fún mi. Choir mistress, oh. Choir mistress, choir oh. mistress, Kí ló dé ṣóun nìkan ni o. Kí mo ti gbọ́. Máa bá ẹ sọ̀rọ̀ létà. Ó dàbọ̀. Olúwa kò ní yọ ooo. ń kẹ́rù lọ? No, I'm going to let It's urgent. I need to be on a trip out of trouble. Boy, sọ fún mi pé n travel now. Yeah, I'm happy now. I èmi náà rò tẹ́lẹ̀ náà with the situation of things I don't I think I just have to go and just clear my head for a few weeks and I should be better by then and I'll be back. But èmi kan lè dá dúró síbí báyìí o. This is not my house. Well, it doesn't matter. See, the truth about it is, there's no point. There's no point. You don't feel what I feel. Kata and Sheyo are so. The truth is, when you walk up to me for help, I fear for your person. Gbogbo nǹkan tí mo máa to make you see how much I love you and how much I want you as my woman. I love you, but dàbí pé mo kàn ń So there's no point. It's obvious pé bí mo ṣe nífẹ̀ẹ́ kọ́ ló ṣe nífẹ̀ẹ́ mi. Depression is real. I don't want to be a part of it. So let me just go clear my head for a few weeks. You can do the same. And think by then everybody will be fine and then can go our separate ways. No offense. I'm not No. You don't have to go, Falari. Why? Mabino, I'm sorry about everything. No, Momo, I made everything so hard for you. I know you're angry. But my know, you know everything that happened now. You know about everything. About everything she shele. Eh? It's not my fault. But as Basimutiwanule, you've been a good man to me. <sighs> I've been here for a while and you have been a good man. I've learned to know you as a good man. So I think we can make this work. don't play me, don't, don't joke with me, please. I'm not. You're, you're sure we can work this out? Yes. Like you love me in return? Yes, I do. oh. Can I get a hug? Sure. Thank you. Just keep your head straight. He's gonna be fine, I'm sure. Just hold it tight, hold it tight, hold it tight, hold it tight. It's gonna be fine. Stress, oh, Quiet me, stress, oh. mistress, oh. choir mistress, oh. choir mistress, choir mistress, oh. kí ló dé ṣóun